Qur'an pẹ̀lú fífi ọlọ́run ọba ṣe olùṣọ́ ó sọ wa níbi aburú ṣaitan ẹni ègbé ẹni ẹ̀kọ́ pẹ̀lú orúkọ ọlọ́run ọba ọba tí ó kẹ́ ó bọ̀ wá láyé ọba tó ṣe kódò ẹni tó bá ṣe tiẹ̀ nìkan ní òkè tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà abẹ́lẹ̀ ọ̀hún nínú títóbi ẹ̀ kó ka ẹnì kọ̀ọ̀kan wá kúnú ẹni tí ó kẹ́ níjọ́ náà. رغبا ووهبنا له إسحاق ويعقوب ووهبنا له ọlọ́run ọba ni wọ́n wá bínú láwọn ìsàhákọ̀ ìgbà tọ́lọ́run ọba ń sọ̀rọ̀ nípa àjùlọ èyí tó ṣe fún anábìwa Ibrahim aleyhisalatu wasalam nínú àwọn tọ́lọ́run ọba ṣe fún náà ní ń fún ní àwọn ọmọ àwọn ojúlówó ọmọ lójú ọ̀nà tọlọ́hún wọ̀hábìnà aláwọ̀ isaac ọlọ́run ọba ní ata ibrahim ata lọ́rẹ̀ ọmọ afúnni ismail àwa náà la tún fún ní isaac wáyà akób àwa ọlọ́run ọba náà la fún ní yakob èyí tí í ṣe ọmọ ọmọ rẹ̀ aṣàlàyé eléyìí fún wa lánàá yakub ó náà ni bàbá yusuf anabi ọlọ́run ọba ni yakub yakub òun gangan náà ń pè ní israel lákọ́bù rẹ̀ òun náà ni israel anabi yakub òun ló israel ìnagijẹ rẹ̀ ìtumọ̀ israel ìṣèdè lárúbáwá. èyí tó súnmọ́ nínú àwọn ìtumọ̀ táwọn olùmọ̀ fún òun náà ni abdullah torí pé eli allah onítúmẹ̀ israel ẹrúsìn ọlọ́run ẹni tí máa ń sin lọ́run lọ́pọ̀lọpọ̀ ìdí nìyẹn tó fi pe yaakub náà fi pe ní israel àwọn àrọmọdọ́mọ rẹ̀ náà wá ń pè láwọn ọmọ israel banu israel àwọn ọmọ yaakub. tọ́ba láwọn ọmọ Israel ìtumọ̀ rẹ̀ nípa àwọn ọmọ Yakub ìyẹn ni Kùránì sọ fún wa yàtọ̀ sí tẹ̀ èyí tó ń bẹ nínú Bible tí wọ́n ní nígbà tí Ọlọ́run àti Yakub tí ń ṣe Jacob tí wọ́n jọ wọ̀yáàjà tí Yakub wá fẹ́ fi ẹ̀yìn Ọlọ́run wọn lélẹ̀ Ọlọ́run wa ní àótótótótó ah, irú agbára wo ni tiẹ̀ látòní lọ òní jẹ́ Jacob mọ́ Israel lọ́mọ jẹ́ torí pé ti bọ́ lọ́njà o sì ti fẹ́ fẹ̀yìn rẹ̀ nalẹ̀ àjẹ́ pé ọlọ́run táwa ń sọ ó yàtọ̀ sí tiwọn tó bá yẹ kọ́ ọlọ́run tiwọn náà ni Yakubu fẹ́ fẹ̀yìn rẹ̀ nalẹ̀ náà fi wá ń pe Yakubu ní Israel ìtàn yẹn kò wọlé nínú Islam látara ọ̀pọ̀lọpọ̀ ìfarasin lọ́hùn tí ń bẹ fún Yakubu ó náà ni wọ́n fi wá ń pè ní Israel òun ló bí Yusuf òun ló bí Yahuda òun ló bí gbogbo àwọn ọmọ Israel ìran méjèèjìlá Israel àrọmọdọ́mọ anabi Yakubu ni wọn tí Yakubu náà wá ń jẹ́ ọmọ ọmọ anabi Ibrahim nínú àwọn ọlá tọ́lọ́wọ́n bá ṣe fún anabi Ibrahim ni. ọlọ́run ọba ní kúlànà àdáyìnà gbogbo wọn náà la ṣe lẹ́nu ìmọ̀nà a ṣe wọn lánàbí ọlọ́run anabi isaac ọmọ ibrahim anabi ọlọ́run ọba ní bàbá tó bí anabi ọlọ́run ọba ní isaac òun ló bí yaakub ọlọ́run ọba ní bàbá tó bí anabi ọlọ́run ọba ní kúlànà àdáyìnà àti isaac a lánàbí ọlọ́run wa yaakub àti yaakub a sì gbogbo wọn lánàbí ọlọ́wọ́ àfọ̀nàmà wọn. bẹ́ẹ̀ sì ni ànábì Nuhu ṣáájú kánábì Ibrahim tó wáyé òun lànábì Nuhu àti wáyé asànábì Nuhu àṣẹlànábì ọlọ́wọ́ àwọn tó wá gba Nuhu àgbọ́ nínú àwọn àrọmọdọ́mọ rẹ̀ tó ṣẹ́kù nígbà tọ́lọ́wọ́n bá fomi payé rẹ́ nínú àwọn àrọmọdọ́mọ yẹn náà làwọn ànábì nínú wọn ni Ibrahim ọlọ́run ni wa min durriyati Ibrahim nínú àwọn àrọmọdọ́mọ ànábì Nuwa òun náà ni ànábì Ibrahim òun ló ti jáde ọlọ́run ọba ní báyìí náà la ṣe ṣe fún ànábì Nuwa aṣòun náà lánàbì ọlọ́run ṣáájú ti Ibrahim ni baba ńlá baba Ibrahim òun náà ni ànábì Nuwa baba ńlá baba anabi nuwa ó náà ní anabi idris idris wá jẹ́ baba lọ́nà ẹlẹ́ẹ̀kẹta anabi nuwa òun là anabi idris idris ó náà jẹ́ àrọmọdọ́mọ ṣíìlù àrọmọdọ́mọ ṣíìlù yẹn òun ló ń jọmọ anabi adama bọ́lọ́wọ́n ọba ṣe tó nìyẹn anabi nuwa aleyhi salatu wa salam anabi ọlọ́wọ́n ọba lòun náà ṣáájú kínú àwọn tó délé kánábì ibrahim ò tó dáyé. wọ́n ní ọba ni wàmí dúró yìí àti yìí. nínú àwọn àrọmọdọ́mọ rẹ̀ àwọn afọ onímọ̀ tafsir wọ́n se atótónu lórí ọ̀rọ̀ yìí nínú àwọn àrọmọdọ́mọ ta ni ṣé ti Nuha àbí ti Ibrahim torí dọ̀míìrù wa min dhurriyatihi nínú àwọn àrọmọdọ́mọ rẹ̀ rẹ̀ títa nìyẹn ṣé ti Ibrahim àbí ti àwọn àfáà ní pàápàá jùlọ àfáà wa Ibn Kathir wọ́n ní tá a bá pè nínú àwọn àrọmọdọ́mọ nuha ìyẹn súnmọ́ nítorí pé ọ̀rọ̀ nuha òun ló kángun sọ̀rọ̀ tá à ń sọ ọ́ bọ̀ tọ́rọ ọlọ́run ní wa nuhan ẹ̀ẹ́n ọlọ́run ní àti ànábì nuha àwọn ọlọ́run ọba la fọ̀nà mọ́ òun náà ṣáájú kánábì Ibrahim ò tó dáyé a jẹ́ wípé tó bá lọ jẹ́ pánábì Ibrahim àrọ́mọdọ́mọ Noah ó ní Ibrahim a jẹ́ pé tá a bá ní àrọ́mọdọ́mọ ànábì Noah làwọn tá a fẹ́ sọ yìí náà bá a bá sì pé lárọ́mọdọ́mọ ànábì Ibrahim gbogbo wọn náà sì kó sábẹ́ Noah torí pé Ibrahim àrọ́mọdọ́mọ ànábì Noah ni wàmí ń dúró yá ti yí inú àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ tá bá nínú àwọn àrọ́mọdọ́mọ ànábì Ibrahim ó kó sábẹ́ àrọ́mọdọ́mọ ànábì Nuwa náà tá bá sì nínú àwọn àrọ́mọdọ́mọ ànábì Nuwa Ibrahim náà ti kó sínú ẹ̀ lóbi jẹ́ kí wa min dhurriyatihi inú àwọn àrọ́mọdọ́mọ àrọ́mọdọ́mọ ànábì Nuwa torí pé inú àwọn tí wọ́n kọtọ Ọlọ́run lásìkò ànábì Nuwa gbogbo wọn náà parẹ́ mú mi ọlọ́run ọba fi omi ó fi pa gbogbo wọn rẹ́ àwọn tó kù nínú àwọn tó gbọ́ lọ ń gbọ́ ó ń bẹ nínú wọn àwọn tó jọ ọmọ Noa àwọn tí ó gbà fún Noa nínú àwọn ọmọ Noa ànábì Noa ó ń bẹ nínú wọn àwọn tó wá ṣẹ́kù láyé nígbà náà nínú àwọn àrọmọdọ́mọ àwọn ẹni yẹn nínú wọn náà ni ànábì Ibrahim ti jáde ọlọ́run bá wá ní wa mi dúró àti yìí dáhùn dáwà Sulaiman. ọlọ́run ọba ní nínú àwọn àrọmọdọ́mọ wọn tá a tún fa wọn yọ tá a ṣe wọn lánàbí ọlọ́run ó náà ní Dáúd ó ànábì Dáúd alayhi salatu wassalam ànábì Dáúd ànábì ọlọ́run ọba ní ọba tún ni ọlọ́run ọba ṣe ànábì Dáúd ó ṣe bẹ́ẹ̀ wà Suleiman àtànábì Suleiman gbogbo àwọn tá a kà kalẹ̀ yí pátá nínú àwọn àrọmọdọ́mọ anabi ibrahim ni wọ́n nínú àwọn ọmọ israel ọlọ́run ọba ní anabi dawud asela anabi ọlọ́run àtúnṣe lọ́ba ọmọ rẹ̀ suleiman asela anabi ọlọ́run àtúnṣe òun náà lọ́ba. bákan anabi ayub anabi ọlọ́run ọba nínú àwọn àrọmọdọ́mọ ibrahim ni wàyọ́sọ́fù nínú àwọn àrọmọdọ́mọ ànábì Ibrahim ní Yusuf torípa ànábì Yusuf òun jẹ́ ọmọ Yakub tí í ṣe ọmọ Isaac ọlọ́run ọba aláwàlá ṣe wọ́n bẹ́ẹ̀ ànábì Musa nínú àwọn àrọmọdọ́mọ ànábì Ibrahim nínú ọmọ Israeli ni Musa ti wáyé wa Harun ànábì Harun òun tún jọmọ ẹ̀yà ànábì Musa ọlọ́run ọba aláwàlá ṣe gbogbo wọn lánàbì ọlọ́run ọlọ́run ní ká wá báyàn tó ọ̀rọ̀ rẹ̀ kó gún báyìí báyìí láàṣẹ máa ṣe fún gbogbo àwọn aláníyàn dáadáa gbogbo ẹnikẹ́ni táníyàn rẹ̀ bá dáa tó jólùbẹ̀rù ọlọ́run tó jẹ́ èèyàn dáadáa báyìí láàṣẹ máa tó ọ̀rọ̀ wọn ní gúngún ká tó kúrò ń bẹ̀ anabi daoud aleyhi salatu wa salam ọlọ́run ọba ó ṣe ní anabi ọlọ́run ó tún wá ṣe ní ọlọ́lá ó ṣe ní ọba ó ṣe ní ọ̀jọ̀gbọ́n ó ṣe lólóye ó ṣe lẹ́ni tọ̀rọ̀ yé ìgbà tọ́lọ́run tún wá fẹ́ kẹ́ Dáúd ọmọ tọ́lọ́run ọba tún wá fún òun náà ní Suleiman tá bá lọ sínú alukur'an ọlọ́run ọba ní wàá wárìsà Suleimanu Dáúd. wàá wárìsà Suleimanu Dáúd. ọlọ́run ọba ní. anabi Daud anabi ọlọ́wọ́n ọba ni ọba tún ló jẹ́ olóye ni nígbà tó wá bí ọmọ kalẹ̀ ó wá bí Suleiman Suleiman wá jogun ọlá látara baba tó bi ó jogun ọlá ó tún jogun ìjánabi ọlọ́run ǹjẹ́ ìyá máa jogun ìjánabi ọlọ́run látara ẹni tó bíyàn gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe máa ń sọ wípé ọmọ jogún wòlíì látara bàbá tóbi ǹjọ́rọ̀ yìí wọlé bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ pé èèyàn dáná bí ọlọ́run kò sọ́ di dandan kọ́mọ tó bí kó dáná bí ọlọ́run a kì í jogun ìjẹ́wòlé ọlọ́run látara bàbá tó ni dáadáa tí bàbá tó bí ọ ń ṣe tó fi dáàyò ọlọ́run ní kí wọn náà mójútó ẹlòmíràn àmà sọ pé òun wòlíì ọlọ́run ló ń gbogbo ọmọ tó ń bá bí pátá kódà kan máa ṣe ọlọ́run wà líyìí ni wọ́n kò sọ̀rọ̀ mbẹ́ àwọn àfáà ní gbólóhùn pé Suleiman ó jogún ọlá lọ́dọ̀ bàbẹ́ àwọn àfáà ní ìtumọ̀ eléyìí ó náà ní pé ọlọ́run ọba tí torí pé àwọn ànábì ọlọ́run gbogbo tí wọ́n bá ní pátá ànábì ní nánú máa ṣọ́rọ̀ àmbíyá àwa tá a jẹ́ ànábì ọlọ́run láàánú rọ́ọ̀sù wọn kì í jogun wa ma tarakna sọ́dákọ̀ gbogbo táwọn ànábì ọlọ́run bá fi sílẹ̀ wọ́n fi máa ń ṣe sọ́dákọ̀ ni wọ́n ìjogun àwọn ànábì ọlọ́run bó la ṣe wá sọ wípé ànábì Suleiman ó jogun bàbá rẹ̀ Dawud ìtumọ̀ eléyìí náà ni wípé ó wu ọlọ́run ọba látọ̀dọ̀ ara ẹ̀ òun ló ṣe bẹ́ẹ̀ anabi Dawud anabi ọlọ́wọ́n bá ní ọlọ́wọ́n bá ṣe Suleiman náà ó ṣe lánàbí ó wá dàbí ìgbà tó jogún ẹ̀ anabi Dawud ọba ní ọlọ́run tún wá wo ọlá rẹ̀ ó tún wá ṣe anabi Suleiman ó so náà lọ́ba ọba àti Suleiman ó tún wá ju bàbá tó bí lọ ọlọ́wọ́n bá àlàáṣe bẹ́ẹ̀ gbogbo wọn pátápátá nínú àrọmọdọ́mọ anabi ibrahim ni gbogbo wọn ń ṣe wàwárẹ́tà suleimanu da wàwárẹ́tà ọlọ́run ọba alánàbì suleiman ó jogun ọlá látọ̀dọ̀ bàbá tó ni anabi dáwọ́. anabi suleiman níbi tọ́lọ́wọ́ bá gbà fún dé ó pe àwọn èèyàn jọ níjọ́ kan ó ní kìí ti fàárí olímúna máa ń ti kọ tọ ẹrí ọlọ́run bá fi máa wá ntẹ́yẹ ń wí àmọ́ kì ṣe pé awálìjànú débẹ̀ ọlọ́run ló fi máa wá ń sọ ọlọ́run bá fi máa nábì ó tún lọ wà ó tí náà منه كل شيء وأوتينا من كل شيء Ànábì Sùlẹ̀mán ní pé ẹ sọ nípa gbogbo nǹkan èyí tọ́lọ̀hún ọbọ̀ ò fún wa kéré nínú tọ́lọ̀hún máa ṣe fún yàn téèyàn máa béèrè pé ọlọ́run ṣe báyìí fún mi ọlọ́run ṣe báyìí fún mi èyí tó pọ̀ nínú ẹ̀ lọ́lọ́run ọba ṣe fún Sùlẹ̀mán. Inna hadha ó ní mi ò fèyí ṣègbéraga. ọlá tó tóbi látọ̀dọ̀ ọlọ́run tó fojú hàn ní tẹ́nìkan ò lè jiyàn rẹ̀. ọlọ́wọ́ bá ní ẹ̀ máa wo ànábì sùlẹ̀mánù bó ṣe rí yẹn bí gbogbo èèyàn bá fẹ́ lọ́mọ ogun èèyàn ní ogun èèyàn àlìjànú àjọmọ ogun àlìjànú ṣùgbọ́n wàhùn sẹ́wọ́n ní mi ọlọ́wọ́n bá ní Sùlẹ̀mánù tẹ́ ẹ rí yẹn nínú àwọn ọmọ ogun èèyàn ń bẹ nínú àwọn ọmọ ogun Sùlẹ̀mánù àwọn àlìjànú ń bẹ nínú àwọn ọmọ ogun Sùlẹ̀mánù bákan náà àwọn ẹyẹ tí wọ́n tún jọ ọmọ ogun Sùlẹ̀mánù wọ́n lọ́kàn kún olóńkọ̀ntúrò gbogbo wọn ọlọ́wọ́n ọba ló ṣe bẹ́ẹ̀ gbogbo wọn náà ló gbéṣẹ́ fún ló pín wọn sí gbogbo àyè tó fẹ́ pín wọn sí. àtà ìdá àtàwọn ẹlẹ́wọ̀n. ọlọ́run ọba ní níjọ́ kan ànábì Suleiman ó rìnrìn àjò lọ ó wá rìn súnmọ́ bí ihò kòkòrò àwúrèbe kòkòrò àwúrèbe ó rìn súnmọ́ bí ihò ẹ̀. àwọn kòkòrò àwúrèbe wọ́n wá ń sọ fúnra wọn pé anamlu ẹ̀yin kòkòrò wọ̀nyí tó wọn pátápátá. ó wá ń sọ fún wọn pé yáàyọ anamlu mo pè yín kòkòrò ẹgbẹ́ mi ẹ a máa wọnú ilé yín lọ tètè máa kó sínú wo ẹnìkọ̀ọ̀kan yín torí pàǹdàbí ọlọ́wọ́ ọba tí ń jẹ́ Suleiman ó ń bọ̀ báyìí òun àtàwọn ọmọ ogun ẹ̀ ká má bàa lọ tẹ̀yìn wọ́n láyà ṣòro wọn ò fi ṣe káó àwọn onímọ̀ pẹ́ ń bẹ́ ń bẹ́ ọ̀rọ̀ tí kòkòrò àwúrèbe yìí sọ ànábì Suleiman sì gbọ́ jẹ́mọ́ ẹnu mélòó ni kòkòrò àwúrèbe an ant ant ant ẹnu wo ló ní tó lè fi sọ̀rọ̀ kódà kó ṣe pé máa sọ̀rọ̀ èèyàn máa gbọ́ gan ni èèyàn ṣẹ̀ṣẹ̀ mú èyàn ó fi etí báyìí ni kéèyàn tó lè gbọ́ ká ló lè sọ̀rọ̀ kéèyàn ó gbọ́ èyàn ó mú báyìí yóò fi sétí ni kéèyàn tó lè gbọ́ ṣùgbọ́n Suleiman kò tí ì súnmọ́ bi tó wà báwúrò ìbí yẹn ṣe sọ̀rọ̀ tán fatabasama. fatabasama dọ́ríkẹ́ òní ọkọ̀ yẹn. Ànábì Suleiman ó wá ó bú sẹ́rìn ó rẹ́rìn músẹ́ táwọn èèyàn sì gbọ́ ntí kòkòrò yẹn sọ ẹni wá pa á. wa qala rabbi awzi'ni an ashkura ni'mataka allati an'amta alayya. anabi suleiman ó wá ra wọ́sán lọ́hún ó wo ń tọ́lọ́ wọn ṣe fún yìí pé oore yìí ọlá yìí pọ̀ ó wá ní rabbi awzi'ni ọlọ́run dákun kọ́ mi mọ̀ ọ́n ṣe. an ashkura ni. kọ́ mi máa ṣe kí n lè dúpẹ́ oore tó ṣe fún mi yìí ìdẹ̀ra tíre ọlọ́run ọba ṣe gbogbo àwọn èèyàn láàjọ dúró ìkọ̀sẹ́nìkan tó gbọ́ ntí kòkòrò yìí wí èmi nìkan mo sì ń gbọ́ ìdẹ̀ra tí ọlọ́run ọba ṣe fún mi Suleiman ọlọ́run mi ò mọ bí mo ṣe fẹ́ dúpẹ́ kọ́ mi mọ̀ ẹ́ ṣe kí n lè dúpẹ́ lórí ìdẹ̀ra tó ṣe fún mi. ṣé tèmi ni ṣé bàbá tó bí mi tiẹ̀ ni mo fẹ́ sọ ni anabi dawud ó ní rẹ̀ ọlọ́run ọba jẹ́ ń lè dúpẹ́ oore tó ṣe fún mi àtẹ̀yí tó ṣe fún baba tó bí mi lọ́mọ dákun ṣàánú mi jẹ́ kí n lè ríṣẹ́ rẹ̀ ṣe tí ó lè yọ́wọ́ ọlọ́run ọba nínú tó lè yọ́nú sí mi wà á dẹ̀ fi ní bí rahmatika fi ìbáraẹni ká sọ́rọ̀ anabi suleiman tó wá ń bẹ lọ pé ọlọ́run dákun ṣàánú mi pa mí pọ̀ sínú ìkẹ́ rẹ kà mí kúnú àwọn ẹni rẹ nínú àwọn ẹrúsìn rẹ tó jẹ́ ní rẹ mọ yọ mí kúrò nínú anabi ọlọ́run jẹ̀mọ́ ẹ wo anabi suleiman ìgbà tó rí oore tọ́lọ́wọ́n bá ṣe fún yìí kò wá gbéraga ẹlòmíì bẹ yóò ti bọ́ sórí rédíò yóò ní bá a ṣe dúró yìí ní tẹ́yẹ ń wí àwa ń gbọ́ anabi suleiman bó ṣe rí nǹkan yìí ọpẹ́ ló dún fún Ọlọ́run ó wá rí i pé ntọ́lọ́wọ́n bá ṣe fún àfi kọ́lọ́wọ́n ọba kó kàn mọ́ ń ṣe kó mọ́ ṣìṣe nínú tí máa ń gùn yàn jẹ̀ máa ọlá máa gùn yàn àwọn tí wọ́n máa ń sóògùn kiri oògùn máa gùn wọ́n ìmọ̀ máa gun onímọ̀ tí ò bá na sùúrù ṣe ọlá tá suleiman ní àfi kí ọba kó kọ́ mi máa ṣe kí n lè dúpẹ́ lórí oore ṣe fún mi ẹni tó wá ní kọ́lọ́n kó kọ́ òun bóun ó ṣe dúpẹ́ ẹ̀rí pé kò ní ṣìṣe bọ́lọ́n bá sọ oore fẹ́ lómi ìjàmọ́ ọtí ni ó fi dúpẹ́ ìtọ́lọ́wọ́n ọba ọ̀fẹ́ òní ó fi máa dúpẹ́ anabi ọlọ́wọ́n bá anabi Suleiman nínú àmì pé èèyàn dúpẹ́ ni kéèyàn kọ́kọ́ appreciate gbà kọ́lọ́wọ́n bá sọ oore fún ọ ẹlòmíràn ni ẹ̀ ṣáàjà dúpẹ́ kò tí ì gbà kò gbà kọ́lọ́wọ́n sọ oore fún ìwọ lọ́sẹ̀sẹ̀ máa dà láàmú lọ́sẹ̀sẹ̀ máa ṣàlàyé gbà oore náà lélẹ́yìí tẹ́ bá wù dáadáa wọ́n ṣẹ̀ṣẹ̀ máa ṣàlàyé fún ni eh, kó a ní ẹ̀kẹ́ òkè orin náà níná adúpẹ́ èyí kọ́ lọ́pẹ́ ọpẹ́ ni tí wọn náà jókòó ẹ tó bá dá jókòó tí wọn náà ronú pé oore lélẹ̀ bá ṣe fún mi irú àwọn bẹ́ẹ̀ téèyàn bá ronú kàn bẹ́ẹ̀ téèyàn wá ní ọlọ́run mo dúpẹ́ ìyẹn nìtúmọ̀ kó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹ eh, já dúpẹ́ mẹ́wàá fọlọ́run alhamdulilayi alhamdulilayi kó lè má dénú ṣùgbọ́n tó ronú jinlẹ̀ tó gbà kọ́lọ́ wọn bá sóore fún ọ ẹ wo Suleiman fataba samadọ ẹka min kawuli ha wa kọ́lá rọ́bì àwọn yìí ni. nínú àwọn oore tọ́lọ ń ṣe fún anabi Suleiman ó tún fìyẹn ju bàbá tó bí lọ ló fi jẹ́ pé kéèyàn máa bẹ lọ nínú gbígbàdúà nìkan mọ tàbí kójú wá lọ ọ̀rọ̀ tí ò da ni kí Yorùbá máa sọ wípé àìkú ẹ̀wìrì ẹ̀ wọ́n èé fawọ́ rẹ̀ kì í ṣe nǹkan tó dáa lójú ayé rẹ kọmọ rẹ náà ti jù ọ lọ lójú ayé Dáúd ní Suleiman ti jù lọ wọn a gbé ìdájọ́ wá bá Dáúd torí pa dájọ́ ni tí Dáúd bá da bá mi ọmọ rẹ bàbá mi ọlọ́wọ́ jẹ pé fún wa tẹ ẹ dá yẹn kò rí bẹ́ẹ̀ yóò ní ọ̀dà fahamna Suleiman nígbà tọ́rọ̀ bá dojú rú láàrin Ọlọ́run ní a sì fi bọ́rọ̀ ṣe jẹ́ gan àfiyé Suleiman kò yé bàbá ẹ̀ lójú ayé Dawud anabi Dawud ó gbà fún ọmọ ẹ̀ nínú àwọn oore tọ́lọ́wọ́n ọba ṣe fún Suleiman ọlọ́wọ́n ọba ní wálé Suleiman rẹ̀ ògòdówó àṣàrùn wàrọ̀wá àṣàr ọlọ́wọ́n ọba lànàbí Suleiman tẹ́ rí yẹn fẹ́ rìnrìn àjò atẹ́gùn ní máa gbé rìn ìrìn oṣù kan ìrìn odidi oṣù kan téèyàn onírin àárọ̀ àtalẹ́ tí ò ní sinmi fóṣù kan fi ẹ̀kan báyìí atẹ́gùn ni anabi Sulaiman ti dé bẹ́ẹ̀ ọlọ́run ọba ló ṣe bẹ́ẹ̀ ọlọ́run ọba ni wàá sálínà láwọn àyìnà al anabi Sulaiman alayhi salatu wa salam ọlọ́run ọba ọ̀rọ̀ irin fún bàbá tó bí ìyẹn Dawud òjé aluminium kò sára tí Sulaiman náà ò lè fi dá wọn àfi wọ́n á fi mọ́ kòkò ọlọ́run ọba rọ gbogbo nǹkan wọ̀nyí fanabi Sulaiman wàmínàlì jinni man ya'malu bayna yadayhi bi ithni rabbih nínú àwọn àlìjànú wọ́n pọ̀ lọ́kàn kún ọlọ́run ọba ní kí Sulaiman ó máa fi wọ́n ṣiṣẹ́ bi ithni rabbih ọlọ́run fi yẹn ṣe kìí ṣe pé anabida Suleiman kìí ṣe pé lọ fa okò àǹjẹ̀nu ọlọ́run ọba ní arọ àwọn àlìjẹ̀nu fún Suleiman bí ẹsẹ̀ ní rọ́ọ̀bì ẹ̀jẹ̀ ká dìyẹn mú pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ní kì í ṣe pé sẹ́kàn ló fàdé bẹ́ẹ̀ kódà ọlọ́run ọba ní gbogbo àwọn àlejànú yẹn wà mẹ́yìn yóò ṣe wà mẹ́yìn yóò ṣe kí mí ni òun àná amúrè náà ẹnikẹ́ni nínú àwọn àlejànú tí Suleiman bá ní kó ṣe báyìí tí ó bá ṣiṣẹ́ ọ̀hún bí Suleiman ṣe ní kó ṣe nùdíkì omi náà àdá bẹ́sàn-án Suleiman ó sì ní ọkọ̀ lọ fìyà jẹ àlejànú ọ̀hún nínú àwọn tọ́lọ́wọ́n bá ṣe fún Suleiman òǹlẹ̀lẹ̀ nínú ọlá jẹ́mọ́ tẹ́nìkan bá ló ń lọ́lá lẹ́ni níbo lọ́lá rẹ ti ń bọ̀ lẹ́gbẹ̀ẹ́ Suleiman àwọn èèyàn kan ti ṣáájú nítọ́lá kò sẹ́ni tó lè dàbí tiwọn mọ́ kò sẹ́nìkan tó lè lọ́lá tó lè dàbí tiwọn mọ́ ìgbà tí Suleiman tó pe Balkis tó ní kó gba tọ́lọ́hún kó ṣe kó ṣe tọ́lọ́hún ẹyẹ hudihud ara àwọn ẹyẹ tí máa ń jíṣẹ́ fún anabi anabi Suleiman. فتفقد سليمان أه؟ وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين ọlọ́wọ́n bá ní ṣàdédé ní Suleiman ó wọ̀ tún ó wò sí kò rí ẹyẹ húdíhúdì ẹyẹ kan náà ń pèlè ẹyẹ húdíhúdà nínú àwọn ẹyẹ tí wọ́n jíṣẹ́ fún Suleiman ni Suleiman yìí fẹ́ mọ́ rí lẹ́gbẹ̀ẹ́ tún gbọ́ kí tún rí Suleiman ò bá rí ó wọ̀ tó owó sí kò rí ẹyẹ húdí hód anabi suleiman wá ní ẹgbọ́n náà èmi ò rẹ́yẹ húdí húdà ń bò lọ́lọ́ ẹba ń wà ó ń dà ẹyẹ húdí húdà yẹn tọ́wọ́ mi bá sì tẹ́ tó bá dé yọ jẹ pọ́nàbọ̀nyà subhanallah ẹ wọ̀ ọ̀la tọ́lọ̀wọ̀ bá fún suleiman àwọn èèyàn tí wọ́n lọ ń gba ẹyẹ tayé bàbá gba ẹyẹ àjẹ ọgbà ẹyẹ oṣó só lè sọ pé ó fìyà jẹ ẹyẹ yẹn torí pé ẹyẹ yẹn lọ gá tiẹ̀ ó yàtọ̀ síra wọn Sulemani ní kọ̀ǹtúrò gbogbo wọn ẹni tó bá sẹ́sọ́ àlìjànú àlìjànú lọ̀gá ẹ̀ torí pé yóò bá dá májẹ̀mú ṣùgbọ́n Suleiman kò sẹ́sọ́ ẹyẹ kankan kò sẹ́sọ́ àlìjànú nínú ọlá tọ́lọ́wọ́n bá dá nìyẹn ọlọ́wọ́n bá ní ẹyẹ wúdiwúdà tọ́wọ́ mi bá tẹ́ ẹ́ yóò jẹ èyí tó pọ̀ nínú yà. ọ̀lẹ́ àtúbà ànáwó ọ̀lẹ́ tí a ní ibi sọ̀tọ́ ní mọ́bí. ọ̀lẹ́ àtúbà ànáwó àbí kí n ní kán dù báyìí kí n fìyà jẹ kán dù ẹ̀wọ̀lá. ọ̀lẹ́ tó fi jẹ́ pé ẹni tó bá mú ìdí idà lọ́wọ́ ó ṣòro máa bá lọ́ idà ẹni tó bá mú èkú dà lọ́wọ́ èyàn lọ́dà mọ́ lọ́wọ́ tọ́ ọ bá fà á ìdóògè ọ lọ́wọ́ bó sì so ń ló fa idà ìwọ ni ìdóògè lọ́wọ́ bọ́rọ̀ àwọn tí bá ń bẹ nínú authority bó ṣe rí nìyẹn Suleiman ní pé tó bá dé ń du ntí òfin ní jẹ́ ó ntí òfin ní jẹ́ kí wọ́n du. àyàfi tó bá dé tó wá mú àwíjàre ìdí tí mi ò fi rí tó ara rẹ̀ rojọ́ pé ntọ́ táwùjáre ń bá wọlé àmọ́lẹ̀ ní kò fi ọlọ́run ní kò wá pẹ́ sásìkò tí Suleiman tó sọ̀rọ̀ yẹn jẹ̀mọ́ ibi tá a ti yà síbẹ̀ yẹn ni pé nínú àwọn àrọmọdọ́mọ ànábì Ibrahim ọlọ́run ọba ọ̀dá ọ̀dá ọlá tó buhaya fún wọn nínú wọn ni Suleiman kò wá pẹ́ sásìkò yẹn Suleiman wá rí ẹyẹ wúdiwúdà ó bá dé ẹyẹ wúdiwúdà wá ní ìrẹ́ Suleiman òyìṣọ́ ọlọ́run èmi ti mọ nǹkan tí wọ́n Sùlẹ̀mánù ọ̀mà mo ti mọ níbi mo ṣe lọ wẹ́rẹ́ tó rí mi yẹn mo ti fojú rí in tí wọ́n Sùlẹ̀mánù rí ìlú kan tá ń pè ní sábàì nínú àwọn ìlú john ní sábàì ó ń bẹ́ẹ̀ dì sí i ó náà ń pè Balqis wọ́n ní Queen of Sheba sábà ìlú yẹn ń bẹ di sí i ó wà ibẹ̀ wá ní ẹyẹ hudihud òun ló lọ ó ní mo ti lọ sí ìlú sábà mo ti rí ìtìwọ Suleiman ò rí kódà ìró information tí mo ní lọ́wọ́ ó dá mi lójú ó sì èméjì ń tẹ́tí kò gbọ́n tí mo mú wá. ìníwájá tó mọ́ra àtàntàn lẹ́kùn wa ó ti ẹ̀ ó ní mo rí obìnrin kan òun náà ní jẹ́ ọba nílùú náà ọba ni ọlọ́run sì fún ní tó pọ̀ kódà nínú tọ́lọ̀ wọn bá fi jíǹkì rẹ̀ wà láàrísù náà rí ọlọ́run tún fún ní ààfin àga àga àga ọlá èyí tó tóbi tó bù háyà jẹ̀mọ́ ẹni tó bá lọ́lá ìfẹ́ ẹgbẹ́ kan mọ́ ròyìn pẹ́nìkan lọ́lá lẹ́gbẹ̀ẹ́ bó ṣe máa rí nìyẹn yóò kọ́ béèrè pé ẹjọ kí ni ìpìlẹ̀ ọlá tiẹ̀ yóò fẹ́ mọ bí tiẹ̀ yẹn ṣe mọ́ bí udiuda ṣe wá ń ròyìn nǹkan yẹn fún Suleiman Suleiman ò wá lè sọ pé ìyàwó ní interest nínú ọrọ tí ń sọ pé ah, obìnrin ọjọba tí àmì kú lè ṣe gbogbo nǹkan lọ́hùn ṣe fún ah, tún ní àga lọ níbo lobìnrin yẹn wà ó nítorí pé mo rí ó ní wúdà tó wá ń sọ fún ànábì Suleiman tí pépà tí mo tún wá bá mo wá rí wọn pé wọn ò sin lọ. oòrùn ni wọ́n ń forí kanlẹ̀ fún òun àtàwọn ìjọ ẹ̀. wàsáyé náà làwọn ṣe kọ́ lọ àmàlà bó tilẹ̀ jẹ́ pé èṣù ló dojú ọ̀rọ̀ rú mọ́ wọn lọ́wọ́ ni òjò wọn dọ́lọ́ wọn bá máa èṣù ló kọ̀dí wọn lójú ọ̀nà tọ́lọ́wọ́n wọn kì í sì ń ìmọ̀nà rárá ẹni tí mo mú bọ̀ láti sábàáyì ní tí òjò orí mi nìyẹn ó bá sọ bẹ́ẹ̀ fún Suleiman sẹ́yìn pọ́tọ̀ ni tó wà nù Suleiman fúdi méjì Suleiman oní interest nínú information yẹn àkọ́kọ́ sẹ́nìkan ń bẹ tọ́lá àti ẹ̀jú tó ń lọ tó tún bẹ lérílẹ̀ torí pé Suleiman ń darí ayé ni kì í ṣe ìlú kan nígbà náà ó ní interest nínú ọ̀rọ̀ yẹn information tí wọ́n mú wá torí pé Suleiman kulẹ̀ ti bẹ lọ́hún pípé rẹ ọlọ́run ọba fún mi lọ́lá láyà ń bà gẹ́lẹ̀ àdé mi ń bá dé ọlá tẹ́nìkan kan ò ní tọ́ tí ò ní tọ́ sẹ́nìkan mọ́ tí ń bá jáde láyé ọlọ́run sì ṣe bẹ́ẹ̀ ọlá Suleiman ẹnìkan ò ní rí ẹnìkan ò sì tún ní ní mọ́ táyé òfin ní jáyé mọ́ Suleiman wa ń gbọ́ kóbìnrin kan ó ní gbá ó tún jóbìnrin anabi Suleiman ní interest ní ọ̀rọ̀ yẹn ẹlẹ́ẹ̀kejì wípé oòrùn ló tún ń sìn kò sin lọ́hùn ó jẹ́ ó ní interest nínú kókó méjèèjì yẹn ó jẹ́ ká anabi Suleiman kó fẹ́ gbọ́ ọ̀rọ̀ yẹn gbogbo tó wá sọ pé òun ó ṣe fún húdúdà anabi Suleiman ó gbàgbé gbogbo ẹ̀ gbà tó wá sọ̀rọ̀ yẹn tán kí ni Suleiman sọ. Ànábì Suleiman ní pé kí ló ṣe wọ́n tí wọn ò lè máa forí kalẹ̀ fọ́lọ́wọ́n ọba ọba tó fa irúgbìn kóró tá a kì bọ́nú lẹ̀ tó ọlọ́wọ́n ló mú irúgbìn kóró tá a kì bọ́nú yìí ó náà lọ́ba tó ṣe wípé bó ti wulẹ̀ kíkóró kan kó pamọ́ tó kó ń bẹ nínú ilẹ̀ ní àbí ní bẹ nínú sánmà ọlọ́run bá yóò mú jáde nǹkan kan ò pamọ́ fọlọ́run àwọn wá sin lọ́hún oòrùn ni wọ́n ń sìn. wàyà báyìí náà ló mọ gbogbo tẹ́ ẹ fi pamọ́ àti gbogbo nǹkan tẹ́ ẹ fi hàn dé ìwọ wúdúdà ọ̀ sọ fún wọn ni. ọlọ́run rẹ̀ ọ̀rọ̀ tí wọ́n sọ fún Sùlẹ̀mánì yẹn ó ta lára ó bẹ̀rẹ̀ sí ní kí ọlọ́run ẹwọ nǹkan àwọn ò ọlọ́run ní tó fi jó oòrùn ni wọ́n ń sìn Sùlẹ̀mánì mọ ọlọ́run ó wá bẹ̀rẹ̀ sí ní kí ọlọ́run. ìwọ̀n wúdiwúdà sóò sọ fún wọn ni pọ́lọ́run ọba onìkan lọ́ba àṣọ ọba tí ìjọsìn òtọ́ sẹ́nì kankan àfòun nìkan kódà ọlọ́run ọba yìí lọ́ba ọba tó ní àlàárà sí tó tóbi jù lọ. ọ̀rẹ́ sẹ́ni bùrù ọ̀sọ́dà pẹ́pẹ́ àǹkùn tàmínà bíbí. anabi Sulaiman ó wá ní ìrẹ wúdiwúdà a máa wòye sí information tó mú wáyé bóyá òótọ́ ló sọ ni. àǹkùn bóyá rọ́lò ó sì ń pa àmàwòye sí níbẹ̀ yẹn òyìn ń sọ̀rọ̀ lórí wípé tí information kan bá wá ká farabalẹ̀ ká wòye sí ká tó gbà pé ni àbóòtọ́ ni kì ṣe gbogbo information náà lèèyàn kan kì í mú bẹ́ẹ̀ ọlọ́run bá ní ayọ̀ kan wá bá yín torí pé mélòó mélòó lọ̀rọ̀ tó ẹ pé tí wọ́n bá mú wá ó sì lè jẹ́rọ́ ìwọ ó sì lọ react lórí information tí wọ́n mú wá ó lè lọ ṣàṣìṣe ìdí nìyẹn tán bá mọ̀rọ̀ kan wá báyàn kéèyàn ó ṣe sùúrù náà téèyàn ó fi ṣèwádìí kéèyàn má padà wá lọ sọ ọ̀rẹ́ dọ̀tá kọ́ ọ má padà wá lọ sọ ọ̀tá dọ̀rẹ́ ẹ wo Suleiman gẹ́gẹ́ bí ànábì ọlọ́run gẹ́gẹ́ bí ọba gẹ́gẹ́ ló fi jẹ́ pé gbogbo ẹni tí bá ń bẹ nípò tó bá ga kò gbúdọ̀ máa tẹ́sí sí wọ́n ní wọ́n pé títí tí ó fi fẹsẹ̀ nǹkan yẹn múlẹ̀ tí ò bá lọ ṣe bẹ́ẹ̀ nǹkan tí ó bàjẹ́ ni ó pọ̀ ju tó fẹ́ tún ṣe lọ Suleiman nígbà tí wọ́n sọ̀rọ̀ yẹn tán wá ní sanandor. Arábí Suleiman wá kọ lẹ́tà kan ó ní lẹ́tà mi yìí mú lọ sọ́dọ̀ Balqis. Balqis wá lọ sọ lẹ́tà yìí lọ mú lọ sáàfin rẹ̀ kó lọ fún. anabi suleiman wá ní lẹ́tà tí mo ní kó mú lọ ìtúwọ̀ bá láti débẹ̀ ìwọ fún wọn tọ́ bá sì tú fún wọn kó yẹ́yìn padà káwá máa retí èsì tí wọ́n fọ̀ tán bá ti ka lẹ́tà náà tán lẹ́tà yìí wá dọ́dọ̀ Balkis nígbàtí Balkis tú lẹ́tà in tó ń bẹ nínú lẹ́tà yẹn ni pé Suleiman ni pé ọba ni wọ́n pè ọ́ lóòótọ́ àmọ́ ìwọ ah, ah. in tí ń bẹ nínú lẹ́tà yẹn Balkis wá ja ó wá pe gbogbo àwọn ẹmẹ̀wà rẹ̀ jọ àwọn ìjòyè rẹ̀ àwọn akọgun rẹ̀ àwọn ọmọ ogun tó náà ní ó wá kó gbogbo wọn jọ ó wá fẹ́ sọ in tó ń bẹ nínú lẹ́tà èyí lẹ́tà àjòjì tó rí. ọ̀làtíyà ayọ̀rọ̀ ìmọ̀lá òní olùkíyà ilẹ̀ ìyá kìtà bọ́ọ̀kẹ́rì. ó wá ní ya ayọ̀rọ̀ ìmọ̀lá mo pè yín ẹ mẹ́wàá mi mo ti rí lẹ́tà kan gbà. olùkíyà ilẹ̀ ìyá kìtà ó ní mo rí lẹ́tà kan gbà kì í ṣe lẹ́tà yẹpẹrẹ lẹ́tà alápọ̀nlé ni lẹ́tà ọ̀hún kì í ṣe lẹ́tà lásán nítorí pé tí gọ́fúnà àbí pírẹ́sìdẹ̀ǹtì tó bá kọ lẹ́tà sí yàn pépà tí wọ́n fi kọ lẹ́tà yẹn kì í ṣe pépà lásán tó bá ti rí ìwọ náà ó ti mọ̀ wípé ìdí nìyẹn tó fi jẹ́ gbogbo àwọn èèyàn tó ga oníkàlùkù wọn máa ń ní lẹ́tà ẹni pépà kì í ṣe pépà lásán Balkis ó kọ́kọ́ wọ ẹni tó mú lẹ́tà wá ná ẹyẹ ó sì wá sáàfin rẹ̀ ó sì sọ lẹ́tà ń lọ́dà lẹ́tà yìí ṣe lẹ́tà lásán ìgbà tó wá ń sọ fáwọn èèyàn èèyàn mi ẹ gbọ́ lẹ́tà kan ti dé wá bá wa. lẹ́tà alápọ̀nlé ni kì í ṣe lẹ́tà lásán ẹ wá máa tẹ́tí gbọ́n tó ń bẹ̀ẹ̀bẹ̀ tí wọ́n kọ́kọ́ fi bẹ̀rẹ̀ lẹ́tà yẹn ni pé iná omi sọlẹ̀ ẹ wà nẹ́bí Suleiman ó ní lẹ́tà látọ̀dọ̀ Suleiman èmi mo fọwọ́ ara mi kọ́ ọ̀dọ̀ mi ló ti wá ẹ tún wá wo ìtẹríba kò sọ pé látọ̀dọ̀ ọba Suleiman kò sọ wípé látọ̀dọ̀ ànábì ọlọ́run Suleiman ó fi àwọn oyè rẹ̀ yẹn ó fi pamọ́ ọwọ́ ni iná kò ní ọkọ̀ kọ̀tọ́ pé iná omi nàbí yìí láì Suleiman kọ̀tọ́ pé iná omi náà mẹ́lìkì Suleiman ó ní iná omi Suleiman ó ní lẹ́tà yìí látọ̀dọ̀ Suleiman ló ti wá ẹ̀ntí Suleiman kọ́kọ́ fi bẹ̀rẹ̀ lẹ́tà yẹn náà ni pé bismillahir rahmanir rahim ọlọ́ntẹ́yìn ohun mọ̀ yẹn ni mo fi bẹ̀rẹ̀ lẹ́tà ọlọ́wọ́n ọba ọjọ́ kí ayé ọba àṣà kí ọ̀run ẹ̀kọ́ ń bẹ́ẹ̀ níbi lẹ́tà yẹn àkọ́kọ́ ìmọ̀ da nígbà míì kéèyàn fi bó ṣe jẹ́ pamọ́ kó ṣe páwọn èèyàn ni wọ́n ńgbà tó bá wá tí nǹkan bá dá àárín nóòtò wá mọ bó ṣe jẹ́ àmọ́ da nígbà míì anabi Suleiman alayhi salatu ó fi lẹ́tà ránṣẹ́ ṣùgbọ́n Balkis òun ti wo bí lẹ́tà yẹn ṣe wá ó mà bí kì í ṣe lẹ́tà lásán ó wá ń ka lẹ́tà yẹn fáwọn èèyàn rẹ̀ kí ni tí Suleiman wá ń sọ fún. Ànábì Suleiman ní àkọ́kọ́ tí mo fẹ́ sọ fún ọ ni pé má fojú di mí o Allah ta'ala aláìyá má sọ pé ó jẹ́ nǹkan kan tó bá ti lẹ́tà yìí bá ti ọ lọ́wọ́ Allah ta'ala má gbéraga tó bá gba lẹ́tà yìí má sọ pé ó jẹ́ bákan tí lẹ́tà yìí bá dọ́dọ̀ rẹ̀. wàá tó ní mo fẹ́ ìwọ àti gbogbo àwọn tí ń bẹ lẹ́yìn rẹ pátá tẹ́jọ́ ń forí kanlẹ̀ fún oòrùn tẹ́jọ́ ń jọ́sìn fún oòrùn ní tí mo fẹ́ rí lọ́dọ̀ yín náà ní kẹ́ wá bá mi lẹ́ni tó ti gbà fọ́lọ́hun ẹ mọ̀ sìn ẹ wá bá mi lẹ́ni tí ó ti di mùsùlùmí kẹ́ mọ́ jọ́sìn fún oòrùn mọ́ kẹ́ mọ́ jọ́sìn fọ́lọ́hun ọbọ̀ ọ̀kan ṣoṣo Bàlìkísù wá ní ẹ̀yin èèyàn mi ẹ̀yin amẹ̀wà mi ẹ̀yin ọmọ ogun ẹ̀hẹ́n. aftuni fi amri ma kuntu qati'atan amran hatta tashhadu. ẹyin tí mo gbé síwájú yín rèé ẹ gbà mí nímọ̀ràn mo sì ń fẹ́ ìmọ̀ràn mo ń fẹ́ ìmọ̀ràn èyí tó yanrantí ẹ gbà mí nímọ̀ràn kí ni ká ṣe lórí lẹ́tà tó dé yìí àti tó ń bẹ nínú lẹ́tà yìí. qalu nahnu ulul àwọn tí ń bẹ pẹ̀lú Balqis níjọ́ náà àwọn náà wòra wọn wọ́n ní àà nánú uliku wa tí àwọn àìsọmọdé alágbára ni wá bí Sulaimanu bá lágbára bírin bá kan rìn kan tẹ wọn ò mẹ́ni tó ń gbé ní Sulaimanu wọ́n ní nánú uliku wa tí ìwọ Balqis fọkànbalẹ̀ àwa torí alágbára làwa náà ṣe. wọ́n kódà ìsọwọ́ fìyà jẹ èèyàn látọ̀dọ̀ wa kì í ṣe kékeré ẹni tó bá ta fèlèfèlè lọ́dọ̀ wa àwọn ọmọ ogun bẹ nǹkan ogun bẹ nǹkan ìjà ogun ń bẹ agbára ń bẹ. ìwọ ọ̀gá wa ọwọ́ rẹ̀ làṣẹ wà kàngí fún ọ́dà ni jẹ̀mọ́ ẹ̀kọ́ pọ̀ nínú ọ̀rọ̀ yìí gífù ọ̀dà fún wa ní ọ̀dà. wọlé amúrò ilẹ̀ èkì ìyẹ́ ìwọ Balikis mọ́fojú di wa tọ́ ọba ti ní kájà ìdánilọ́ta ní jẹ́ mọ̀dá. sá ti pa wá láṣẹ ni tó bá ti pa wá láṣẹ ọmọ ogun ń bẹ agbára ń bẹ ṣùgbọ́n Balikis òun mọ táwọn ò mọ̀ n tí ò yé wọn ó yé Balikis kí ni Balikis wá sọ fún wọn. Balikis ní tẹ̀ ń sọ yẹn ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ nǹkan ju nǹkan lọ. innal muluka àwọn alágbára kan ń bẹ tí wọ́n bá wọnú ìlú kan bó ti wulẹ̀ kí ìlú yẹn ó tó abúsadú àwọn gbàgbé ìlú yẹn tẹ́yẹ́yẹ́. gbogbo àwọn tó ń pera wọn léèyàn nínú ìlú náà wọ́n dẹni yẹ̀yẹ́ wọ́n dẹni yẹpẹrẹ wàkàtà àríkáyà fún ń kò sẹ́ni tó lè kojú wọn nínú àwọn èèyàn bẹ́ẹ̀ ni Suleiman níbi tí lẹ́tà ti wá ló fi jẹ́ wípé béèyàn bá wà nípò kéèyàn máa ronú tó bá fẹ́ gífù ọ́dà torí pé ọ́dà mi ń bẹ àwọn èèyàn tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ gífù ẹ̀ àwọn ọkọ̀ kílẹ̀ òṣùlá ìlà ṣùgbọ́n ẹni tó jẹ́ olóyún nígbè náà ṣé míìsì mi ò wà tá a lè lò ju ká wàhálà torí pé òun mọ consequence ní tó lè ṣẹlẹ̀ bóun bá tiẹ̀ lé mórí bọ́ ń bẹ̀ ẹ̀mí tí ó ṣòfò ńkọ́ lẹ́ẹ̀fì rọ́pọ̀lọpọ̀ àwọn president orílẹ̀-èdè míì wọ́n lè ní ọ̀yá ẹ̀yin ọmọogun ẹlọ́mọ ìjà òun náà sì mọ̀ pé ìjà táwọn ń jà yẹn àwọn ò lágbára ẹ̀ ẹ̀mí ò wá ṣòfò ìyẹn ni Balqis òun lòún rí àwọn tí ń bẹ lábẹ́ rẹ̀ àwọn náà mọ̀ pé anabi Suleiman lágbára ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwọn ọmọ ogun òní sọpọ́lẹ̀ làwọn àwọn náà fẹ́ sọ lójú ọ̀gá wọn pé ah kò sí ó dàbí kí kí president nàìjíríà ní kó káwọn ọmọ ogun nàìjíríà gùn náà lọ́la a fẹ́ rí i pé amẹ́ríkà tán yanyan ó yá sẹ́ẹ̀ni lè ṣe kò sí ọmọ ogun tí wọ́n sọ ni pé yes sir yes ni ẹ lè gbọ́ intertrain ni wọ́n fún nìyẹn mo láwọn ọ̀rẹ́ kan wọ́n wà ní NMS eh, Nigeria Military School wọ́n wà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ń bá wọn sọ̀rọ̀ yẹ̀sà yẹ̀sà yẹ̀sà ní gbogbo ọ̀rọ̀ yẹ̀sà yẹ̀sà yẹ̀sà ni kódà bí òní ṣe nǹkan yẹ̀sà wọ́n ti train wọn lórí pé obey first òní wọn ò obey ni ikú fẹ́ kú fẹ́ kú tọ́ bẹ́ẹ̀ yẹ̀sà ó obey ni báwọn ọmọ ogun ṣe máa ṣe nìyẹn bó jẹ yẹ pé nínú ẹ̀mí wọn wọn lè mọ̀ pé àwọn ò lágbára nǹkan yẹn ṣùgbọ́n wọn ò ní àwọn ò ṣe ìyẹn ní í ṣe àwọn ọmọ ogun Balikis làwọn náà fi sọ pé ah àwa náà ìwọ sápà àṣẹ tó bá ti pàṣẹ ní tó bá ti sọ náà láó ṣe Suleiman Balkis wa sọ fún wa wípé nǹkan ju nǹkan lọ. Innal muluka idha dakhalu qaryatan ìwọ̀n eníwọ̀n lè yé mọ̀ èyàn mọ̀ mọ̀ wọn rẹ̀ níjọ́ téèyàn ò bá ti mọ̀ wọn ara rẹ̀ níjọ́ náà ló ti dẹni yẹpẹrẹ nínú ẹ̀kọ́ tá fẹ́ mú jáde ń nìyẹn omi fifty litre bó ṣe wà yẹn èyàn lè sọ wípé lágbádá gbómi yẹn yóò ní òun ò lè gbé ah, ọmọ inú gan gbé kó lè gbé òun pé òun ò lè gbé ó kó sọ pé òun ò lè gbé wọn sọ pé àwọn èèyàn mọ̀ sọ̀rọ̀ tí mi bá gbé gbé gbọ́ ah, sọ pé lágbára àwọn náà náà sì sọ wípé àwọn ẹgbẹ́ rẹ̀ lè gbé ìwọ̀n onímọ̀ lè èyàn a máa mọ̀ wọn ara rẹ̀ bí yàn bá ti mọ̀ ara rẹ̀ kò lè tẹ́ balikisu mọ̀ wọn ara rẹ̀ lóòótọ́ pé innal muluka idha dakhalu qaryatan àwọn tá ń sọ̀rọ̀ wọn yìí àwọn alágbára ayé ni wọ́n tá bá wọnú ìlú kan wọn sọ ìlú náà wọn sọ tí ò sí mọ́. waja'alu a'izzatan ahliha gbogbo àwọn tí wọ́n jáwọn èèyàn ńláńlá tí ń bẹ nínú ìlú yẹn pátá wọn ò dẹni ilẹ̀ táwọn àwọn tá à ń sọ ìtàn bá wọnú ìlú wa. báwọn ṣe ń ṣe nìyẹn o bọ́lá ń ṣe dáwọn nìyẹn n tó sọ fáwọn èèyàn rẹ̀ rèé nígbà tó sọ yẹn tán ẹ wá tún wá bu ọgbọ́n tí Balkisu fẹ́ dá. wà á ní mọ̀rúsílẹ̀ tó ilé yìí adìyẹ tó ọlẹ́yìn èèyàn mi bágbára wa ò bá lè ká Suleiman ṣùgbọ́n tá a ṣe ni pé ẹja lọ di òbítíbitì owó ká fi bribe ẹ̀ ẹ wo nǹkan kí ni Suleiman níkun ó ṣe sówó ló béèrè ó ní ká Islam ẹ má sin ẹ má sin oòrùn mọ́ ẹ má sin lọ́n mo sì fẹ́ rí yín láàfin mi ó wá ní ntàwọn ó ṣe ni wípé ẹ ká lọ wá. wàá ní mo sílẹ̀ tóbi ilé ìlú bí adé ẹ jẹ́ ká wá fi òbítíbitì ẹ̀bùn ká fi ránṣẹ́ sí Suleiman. tá a bá wá ti fi òbítíbitì ẹ̀bùn yẹn ránṣẹ́ sí tán ká wá máa retí èsì tí ó jáde ẹ wo nǹkan ọjọ́ ọdún nǹkan bẹ́ẹ̀ ti pẹ́ ọjọ́ rẹ ti pẹ́ kí wọ́n fẹ́ gba òótọ́ lẹ́nu rẹ wọn bá ti náwó sí ọ wọn ni ẹja ẹ padà fọ̀rọ̀ wá lẹ́nu wò ẹjọ kó sọ̀rọ̀ ẹ lọ ìntàfíù rẹ ẹjọ kó sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn yóò padà yàtọ̀ sí tànà nígbà tó wò tí wà ìyẹn ni wọ́n ṣe nígbà ìjọba èyí tó kọjá yìí ti Jonathan ti bẹ̀rẹ̀ sí ní háwó fáwọn lèmọ́mù lèmọ́mù tóníkàlùkù wa ń gbowó òun wá yí padà lójú ẹsẹ̀ anabi Suleiman wọn ò ní ìpè ní bribe o pẹ̀lú bribe ah, kọ́ nìyẹn o ẹ̀tọ́ wa ẹ̀bùn ni bí Balikis náà ṣe pé nìyẹn kò sọ pé bribe kò sọ pé rọ́ṣí wà olùwà iní murisila tán bí hadiya hadiya ló pé ṣùgbọ́n Sulaimanu mọ̀ tún mọ́ nǹkan yẹn hadiya ni wọ́n pè gift ẹ̀bùn ni wọ́n ní ẹ lọ gbé fún Sulaiman tọ́bọ̀ rẹ bá tẹ̀ tán ẹ̀já wa gbọ́ ojú ọ̀sán. ẹ jẹ́ ká wá tẹ́tí gbọ́n tí ó máa sọ tọwọ́ rẹ̀ bá ti tẹ ẹ̀bùn tán. sura wo ni aya wo suratu namli aya thirty five aya síbẹ̀ yẹn ni ká tó padà síbi tẹ̀síìrì tá ń bá lọ. ìgbà tí wọ́n wá gbé ẹ̀bùn yìí dọ́dọ̀ Suleiman kí ni Suleiman wá wí. ọ̀làmà jẹ́ àrà Suleiman kọ́lá tó. anabi Sulaiman ìgbà tí wọ́n gbẹ́kùn fún tán ó wá ní atumi dúnà ní ibi máa lè ẹ fẹ́ fowó fà mí lójúmọ́ ra ẹ mọ̀ tí ẹ mẹ́ni tẹ́ ń bá ná tẹ́ ń bá dàkẹ́ owó wò lẹ́ni atumi dúnà ní ibi máa lè sẹ́mi èmi lẹ́wà fún ẹ fún lówó àbẹ́mi tí ń fún yín lówó atumi dúnà ní ibi máa lè bọ́n ṣe gbẹ́bùn wá tán kí lélẹ̀ ẹ Balkisu lóní ká gbẹ́bùn fún gbà kí là á sọ a ní ẹ wá ẹ gbowó wá sówó la béèrè ni. ẹ fẹ́ pa mí lẹ́nu mọ́ pẹ̀lú owó ọwọ́ yín ẹ fẹ́ sọ mí dàgbẹ̀wù lọ́wọ́ pẹ̀lú owó ọwọ́ yín ẹ fẹ́ sọ mí dẹni tí ò ní mọ̀ tí ń sọ mọ́ látara owó tẹ wá gbé fún mi fámẹ́ atani allahu khairun mimma atakum ntọ́lọ́wọ́n bá ṣe fún mi suleiman ó ju ti ń bẹ lọ́dọ̀ yín lọ tó bá jẹ́ towó tó bá jẹ́ ìjánabi ọlọ́run tó bá jẹ́ ìjẹ́ ọlọ́lá ntọ́lọ́wọ́n bá ṣe fún mi ó ju ti ń bẹ lọ́dọ̀ yín lọ pàápàá jùlọ àwọn àfúnimọ̀ tafsir wọ́n ní owó gan kọ́ ni suleiman gbà lérò ìjánabi ọlọ́run ìjẹ́ olùpèpè sójú ọ̀nà ọlọ́run tọ́lọ́wọ́n bá ṣe òun ó ju owó tí ń bẹ lọ́wọ́ yín lọ ìyẹn la fi sọ nígbà náà nígbà tí wọ́n ń pinwó n ti ń bẹ lára ẹni tó jẹ́ màámù n ń bẹ lára ẹni tó jẹ́ àfa ó ju ti ń bẹ lára Jonathan àti Sambo lọ nítorí wọn bá ṣe fáwọn àfa níjọta báyìí sọ pé nta ní àsọsábẹ kábẹ́ẹ̀tì wọn bá wa gbẹ́sẹ̀ lé lórí àwa àgbà owó níjọ yẹn láti yẹpẹrẹ فما آتاني الله خير مما آتا àfà lọ́dọ̀ àwọn olówó ayé ó dà gẹ́gẹ́ bíi kọ̀lọ̀kọ̀lọ̀ àtàkùkọ díẹ̀ ni kọ̀lọ̀kọ̀lọ̀ ń wá àkùkọ adìẹ igbe orí rẹ̀ yóò ní iná ni kọ̀lọ̀kọ̀lọ̀ ó mọ̀ sá níjọ́ táwùkọ bá ti sọ pé kì í ṣe náà ìwọ fọwọ́ wò kì í ṣe náà níjọ́ tí kọ̀lọ̀kọ̀lọ̀ ti fọwọ́ kan àti kì í ṣe náà níjọ́ yẹn ni kọ̀lọ̀kọ̀lọ̀ ti ń lé adìẹ kiri tó bá ti mú àkùkọ adìẹ igbe orí rẹ̀ yẹn ní ọ̀kọ́ jẹ níjọ́ tá a fọ́ àbá ti sọ pé n ti ń bẹ lọ́wọ́ àwọn olówó ju n ti ń bẹ lọ́dọ̀ àwọn lọ níjọ́ náà ló ti yẹpẹrẹ anabi Sulaiman wa fama ta ni lọ́ọ̀hù ntọ́lọ́wọ́n ọba ṣe fún mi nínú ìmẹ̀sìn ọlọ́run nínú ìjánabi ọlọ́run khairun mimma ata ó ju gbogbo tí ń bẹ lọ́dọ̀ tí yín lọ bọ́ba jẹ́ pírẹsidẹ́ǹtì ọdún mẹ́rin ni àbọ̀dún mẹ́jọ ó padà wá di ẹni tó ti fìgbà kan jẹ́ pírẹsidẹ́ǹtì rí ṣùgbọ́n ẹni tó bá ti jẹ́ àfáà ọlọ́mọdéla kàyé rẹ̀ ọ́ dàrú bí ó ṣe máa jẹ lọ náà nìyẹn àbí tó bá sípa kúrò lórí ibi tó bá wà fàmà àtàní Allahu khairu mimma àtàkùn nítọ́lọ́wọ́ bá ṣe fún mi. ànábì dá Suleiman ó ní nítọ́lọ́wọ́ bá mi ṣe fún mi ó ju ti ń bẹ lọ́dọ̀ yín lọ. ìyáde ìyá tẹ̀ kàn anábì Suleiman ní ẹ mọ̀jọ́ra yín lójú púpọ̀ sẹ́mi náà lẹ́ wá ń gbé ẹ̀bùn wá kámẹ́lé sẹ́bùn yìí tó ń jọ yín lójú kò jẹ́ nǹkan kan lọ́dọ̀ ti wá. ọ̀jẹ̀ ìlẹ́yìn fàlànà tí a ń bí tó lóde anabi Suleiman ó ní ẹ lọ sọ fún Balikis tí wọn ò bá wá báyìí ìwọ wúdiwúdà padà lọ sọ fún Balikis gbogbo ohun tí wọ́n gbé wá yẹn àwọn ò nídìí ẹ̀ kan dá padà ẹ wá lọ sọ fún Balikis ẹ lọ sọ fún tí ò bá tètè wá bá wa àwa á fi àwọn ọmọ ogun kan ránṣẹ́ sí wọn láàkébálà làwọn Sulaiman ọkọ̀ ojú ẹ̀ ó ní ọmọ ogun tẹ́ẹ̀ rírí láyé àwọn ọmọ ogun tí ò tí ò ṣe é kojú ọ̀tọ̀ ní kéèyàn ó ti attempt pé èèyàn ó fèsì wọn àwọn eléyìí ò tí ẹ̀ lé attempt pé ó fèsì wọn ó ń bẹ nínú àwọn àlìjẹ̀nú ó ń bẹ nínú àwọn ẹyẹ ó ń bẹ nínú àwọn ẹranko kìnìún nígbà wọn bá ya wọ̀lú jẹ̀mọ́ àwọn ọmọ bìjòna ọdẹ ó ṣe ní nàkírà indefinite bìjòna ọdẹ àwọn ọmọ ogun kan lákíbàlà làwọn kò sẹ́ni tó lè pàdé wọn àwọn yẹn ní ń bọ̀ tó o bá pẹ́ kò tó wá bá wa níbí ẹ̀hẹ́n. a wà á kó yín jáde nínú ìlú yẹn lẹ́ni yẹpẹrẹ kódà aṣọ lásán wọn ní mú lọ́wọ́ gbogbo yín kò yín wá bá mi lẹ́ni yẹpẹrẹ anabi sọlá bá ní kiri wúlò kó lọ sọ fún wọn jama kí ni ń jẹ́ ọlá tó tó báyìí gbogbo ẹni tó lọ́lá láyé àwọn wo ló lọ́lá tó tó báyìí lóbi jẹ́ pé anabi Suleiman ọlọ́run ọba ṣe lọ́ba ó ṣe lólówó ó ṣe lọ́lọ́rọ̀. anabi Suleiman náà wá fẹ́ lọ́lá tiẹ̀ ó àti ah, ẹ̀ ń pọ̀ wọ́n lè ní ká wá fọ̀mọ̀ ogun ránṣẹ́ ọwọ́ ni yá ayọ́ alimọ́láwọ́ ẹ̀yin mẹ́wàá mi ta lẹ́ni náà nínú yín aláràs ẹwọ Suleiman ọ̀rọ̀ ìtẹ́ tí wọ́n ní Balkis nìyẹn ó sì wà lọ́kàn Suleiman ìtẹ́tàn ó sì wà lọ́kàn ẹ̀ ni ọ̀dà kan tó dé gan ta lẹni náà nínú ẹ̀yin àlìjẹ̀nú nínú ẹ̀yin gbogbo ọmọ ogun mi tó ń bẹ mí ta lẹni tó lè lọ bá mi gbé ìtẹ́ rẹ̀ ń gangan wá tí yóò dá òfin rẹ̀ báyìí tí ò ní rí tẹ̀ mọ́. ọdún làyà tó ní mùsùlùmí tí ó lọ bá mi gbé ìtẹ́ yẹn wá ṣáájú kí wọ́n tó kó wọn dé ta lẹni tí ó lọ bá mi gbé ìtẹ́ rẹ̀ wá yóò débì ìtẹ́ rẹ̀ yóò sì ìtẹ́ rẹ̀ ó ṣáájú ẹ̀ débì afẹ́fi bá a ṣe tó afẹ́fi hàn anabi Suleiman ó wá bí àwọn ẹmẹ̀wà rẹ̀ léèrè pé ta lẹni náà nínú yín tó lè ṣe irú tẹ́ bẹ́ẹ̀ ọ̀kan nínú àwọn àlìjànú ìfìríìtì nínú àwọn tó gbóná pọ̀ nínú àwọn àlìjànú ní ìfìríìtì ó wá bọ́ síwájú ó ní rẹ̀ Suleiman ọ̀gá wa. آتيك به قبل أن تقوم من مقامك ó ní ìrẹ ọ̀gá wa Suleiman níbi tó jókòó sí kó o tó dìde ìtẹ́ Balkisu yóò débi nìsín. ó lébi tí mo ń sọ̀rọ̀ yìí tí mo lè sọ ni mo tí mo lè ni mo mo lágbára lérí ẹ̀ sì fọkàn tán mi kó o tó dìde lórí ìjókòó tó wáyé ní ìsìn ìtẹ́ rẹ̀ anabi suleiman nígbà kí n tó dìde mo lè pẹ́ dìde. ẹnìkan tó ń bẹ nú àwọn tó ń bẹ pẹ̀lú suleiman yẹn nígbà ẹni tó yẹ pé òun tún nímọ̀ ẹ wo ìmọ̀ ọlọ́run tún jẹ́ ká mọ̀ pé àṣé ìmọ̀ tó ju àlìjẹ̀nú lọ nínú àwọn tó ń bẹ ń bẹ tọ́lọ̀ ń fún nímọ̀. òun nímọ̀ nípa ismullahi al-azami ó mọ ó kọ́ ọlọ́run ọba òun wá sọ fún anabi suleiman. onítèmi rẹ suleiman ṣáájú kó tó dijú kó tó làbáyé ó bá níwájú ẹ. anabi suleiman wá ní ah, ah, ah, kí ni wọ́n sọ kí ló sọ kí n tó dijú ṣé kí n tó dijú kí n làbáyé suleiman ṣe tábà ó sì bá wájú ẹ. falamara mustakirani ndaho ìgbà tí suleiman. tó wá lajú báyìí tó kàn díjú pé kí n ṣe báyìí ìgbà tí ó fi lajú ó bá ń wájú ìgbà tí Suleiman wá rí ó ní à ah, ó mọ̀ ti dé ní àádá mi ibi tí mo fẹ́ lọ nìyẹn ẹ tó fi parí ọ̀rọ̀ àádá mi sọ pé ah, àwa náà ni ni àlá kò ó parapọ̀ lójú ẹsẹ̀ ọlọ́mbà ah, àádá ọlá lélẹ́yìn látọ̀dọ̀ ọlọ́run kàyí sagbára tèmi ọlọ́run ọba fi dán mi wò ní ẹwọ̀rọ̀ ó fi dán mi ó fi dán mi wò ní bóyá màá lè dúpẹ́ àbí màá jọra mi lójú bóyá màá wá torí ipò tí mo wà bóyá màá wá takotọ́ lọ ẹlòmíì ẹnu pọ́kàn jẹ́ gọ́fúnà mi ò mọ́ ọ̀nà ẹlòmíì ọkàn ìjọba gbogbo ọba àlútọ́ jẹun náà kò sí local government kò sí ọba gbogbo ìlú náà béèyàn bá rìnrìn tó bá fẹsẹ̀ rìn láàrin twenty five minutes yóò tún jáde kó ònú ìlú wọn gbogbo ìlú wọn jù bá ń lọ lódi pé kò kírun mọ́ ní ọmọ ní ọba ba lórí gbogbo nǹkan ni àwa tẹ̀ ń wòye ọba ò lẹ́sìn ní ọmọ sòsà ẹ wo tọ́lọ̀ ṣe fún Suleiman ẹ wá wo ibi tó fi parí ẹ̀ lẹ́ẹ̀fi mọ orí tọ̀dọ̀ Ọlọ́run orí tó bá jẹ́ tọ̀dọ̀ Ọlọ́run èyí gbéraga lérí ẹ̀ èèyàn padà máa da padà sọ́dọ̀ ọlọ́run ni ó ní ọlọ́run ọba fi dán mi wò ni bóyá màá lè dúpẹ́ bóyá màá lè dúpẹ́ bóyá màá sì yà láyìn moore ni gbogbo ẹnikẹ́ni tó bá dúpẹ́ lórí ntọ́lọ́run ọba ṣe fún ó dúpẹ́ fórí ara rẹ̀ ni ọlọ́run ọba wa ní ẹni tó bá wá kọ̀ tí ò dúpẹ́ lórí oore ọba ṣe fún dádájọ́ ọlọ́run ọba gàníyàn gbogbo bá a ṣe sọ pọ́lá sùlẹ̀mọ́nù tó yí kọjẹ́ nǹkan kan nínú ọlá ọlọ́run ọlọ́run ọba ò ní bùkátà kankan sí gbogbo tó ṣe fún sùlẹ̀mọ́nù kẹ̀rímún ọba ọlọ́rẹ́ lọ́lọ́run ìgbà tí ṣẹlẹ̀ yẹn ṣẹlẹ̀ ṣe mọ̀ pé wọ́n ti rájẹ́ kí bàlìkísù ọmọ bọ̀ àwọn ti kó nlé ó sì fi àga ìtẹ́ rẹ̀ tí ò sọ́ba kankan ní agbègbè rẹ̀ tó nírú ẹ̀ ó fi ìtẹ́ rẹ̀ ó fi sílé. Si kì wá yàyàn lẹ́nu ìtẹ́ta fi lé bó ló ṣe wá dé ó ṣe ṣáájú wa débi tá ń lọ. Suleiman Suleiman wa ní ẹgbẹ́ ẹ̀tẹ́ rẹ̀ yẹn ẹgbẹ́ sí gbangba kó lè rí tó bá dé bóyá yóò tara rẹ̀ mọ́ ẹfìtẹ́ rẹ̀ yẹn ìtẹ́ àga ọlá rẹ̀ yẹn ẹgbẹ́ sí gbangba tó bá dé kó lè rí. bóyá yóò tara bẹ̀ mọ́ lọ́hún àbí ò ní mọ́ lọ́hún. ṣé ìtẹ́ rẹ tó ń lò sójọrú eléyìí. ọwọ́ àwò wò wò ka anna hóhóhó ó fẹ́ jọ́ subhanallah ẹ wo bọ́lá ṣe ń gbé ọlá mi. ọwọ́ tó ń tún wò pé ah, èyí tí mo rò pé nìkan kàánà gbogbo òtẹ́ tó níyẹn gan náà kékeré ní lẹ́gbẹ̀ẹ́ di Suleiman Suleiman ò tí ì fi tiẹ̀ hàn ọkọ ni wo ìtẹ́ tó ń wò yẹn sọ́jọ́ títí ó ní ó Suleiman wá ní ọlọ́run ti fi wájú ó ti fi wájú wàhótẹ́nà ẹlẹ́màmẹ́ ṣáájú kóhun ó tó lálàá kóhun ó lọ láláyé ọlọ́run ti sàwà lọ́lọ́lá ọlọ́run bá fún wa nímọ̀ ọlọ́run fi wá jùlọ gbogbo bọ́lá àti wá sì ṣètò àwa ti ṣe mùsùlùmí àwájúwọ́jú sẹ́lẹ̀ fọ́lọ́hun ẹ̀hẹ́n èyí tó ni wípé èyí tí ń sìn lẹ́yìn ọlọ ni òjé kó mọ́ lọ́hun anábì Suleiman bẹ̀rẹ̀ ó ní kó dúró lọ́ọ̀kan wá ń ṣe wáàsí fún ìlànà èṣù ìlànà àwọn ẹni ànù ló ń tẹ̀lé Suleiman wá fẹ́ fi ọlá hàn ìta ló dúró sí Suleiman ń wo orúkọ àfẹ Suleiman níbi tí Suleiman dúró sí kò sẹ́ni tí súnmọ́ dèdè ibi tó wà oníkálukú ó dúró lọ́ọ̀kan ní níbi tọ́lá òǹdé Suleiman wá dúró wọn ò tí ì yọ̀ǹda fún ọba kó wọlé ọba wọn ò tí ì jọ wọlé Suleiman wá sọ odúkú lè sọra ha ó yà wọnú ààfin mi ẹ ó wọlé a sì bá tiẹ̀ wọn lò jà a ṣe táìsì táwa táìlì táwa ń lẹ̀ yìí àṣepà rúfù ni jẹ̀mọ́ lóòrùn jẹ́ pé gbogbo ẹ̀ tó bá lòun lọ́la àwọn ọlá tó jù yẹn lọ ti ṣáájú lóòrùn jẹ́ kó kálukú ó ṣe pẹ̀lẹ́ àwọn tó léyìí tó ju tiẹ̀ lọ tán sì fi ṣe tọ́lọ́ kí lọ wá ní tó kírun mọ́ kí ló ní tó ṣe tọ́lọ́ mọ́ kí n ṣe ìpá àwọn tábà lówó báyìí ìgbèrè lọ́kọlù ọ lọ́tànlẹ̀ kírun mọ́ lọ́tànlẹ̀ gbọ́wàsí mọ́ ìgbà tí Balqis tó wọnú ààfin Suleiman tó kọ́kọ́ fẹ́ gbẹ́sẹ̀ tó fẹ́ wọlé kò lè wọlé ìsàntìdí torí pé ó rò pé odò sẹ́yìn pàwọn táìsì kan bẹ kì í sàwọn eléyìí o kì í ṣe eléyìí rẹ̀ rárá o àwọn táyà tó pé ẹ rò wípé inú omi lẹ fẹ́ kó sí subhanallah gbogbo ẹ̀yin tẹ́ ń lẹ táìsì jẹ̀mọ́ gbogbo bẹ́ẹ̀ ṣe ń wá táìsì káàkiri ẹ lọ wárú èyí wá ẹ wàá máa ṣe mọ̀ wípé ìgbà àwọn wo ló ṣe nígbà yẹn gbogbo tẹkinọ́lọ́jì tá ń ṣe yìí à ń repeat repetition tó ti kọjá ni mo ń sọ fún àwọn kan jọ kan akọjá ní ìlú kan mo ní gbogbo ẹ̀ ń tẹ̀ ń ṣe pop àwọn pop táwọn baba ńlá wa ṣe níjọ́hun ó dáa ju ti sin lọ gbogbo àwọn irinṣẹ́ tẹ wá nílé ní tẹ fi ń ṣe ẹ wàá máa ṣe mọ àwọn ìlú kan bíi irú kàrẹ́ ẹ mọ̀ ráwọn ilé ọ̀sẹ̀ kan tí wọ́n ṣe pop àbẹ́ ìmọ̀ ṣàkíyèsí ẹ̀ tí wọ́n ṣe bẹ́ẹ̀ ọ̀pá ah, bóun náà ṣe ṣe nígbà yẹn ilé alámọ̀ ni o bẹ́ẹ̀ bá wa kọ́ lẹ́sìn àwa à ń ṣe pop à ń dára sí i yẹ́bi tí wọ́n ti ṣe kọjá gbogbo bá a ṣe kan páànù lélẹ̀ ní bá ṣe ń kàn láyé ìjọ ọmọnù tí wọ́n kàn tí ó ga sókè tí wọ́n tún ṣe ilé ẹyẹ sí lórí a bá sọ pé ah, ọ̀làjú ti dé a bá sọ dolí pẹrẹsẹ a tún padà padà síbẹ̀ báyìí kò sí tuntun mọ́ gbogbo tẹkinọ́lọ́jì yẹn tà náà yẹn náà làá tó ń fi gírísì kùn lójú ó náà ni. ẹ wo tile èyí tí ń bẹ láyé anabi Sulaiman débi pé ẹni tó jọba ẹni tó jẹ́ ọlọ́lá ẹni tó láàfin ó wá fẹ́ wọlé ó wá darú oko àti ọlá máa gbé ọlá mi ó wá rò àsìbàtì olùjàtà ó rò pó mi ni ó wá fẹ́ fi ìdárò oko hàn. ọwọ́ ń ká aṣọ lójúgun kómi mọ́ bá ṣùfàànà ẹ wo kùránì ẹ wo kùránì bó ṣe ń picturize tó ń ṣẹlẹ̀ lóbi jẹ́ pé ṣùfàànà la ìwé wo la fẹ́ fi wé ẹ mọ ka kùránì bí ìgbà tẹ́ ń wo fíìmù báyìí dẹ́mọ́ ẹ wo ìta ń sọ látàárọ̀ yìí bí ìgbà tá a gbé kinní tá a ń wò abẹ́ẹ̀kọ́ ló ṣe rí hada tẹ̀síwìrì tẹ̀síwìrì kùránì yẹn ẹ wá ka ìwé mi báyà yóò bá rí bẹ́ẹ̀ bákàṣàbàtì à ń sa akọ́ ẹ̀ ha ó wá bẹ̀rẹ̀ sí ní ká aṣọ lójúgun kó mọ́ bá kẹsẹ̀ bọ́ kó mi mọ́ bá kó mọ́ kan aṣọ ẹ̀ ó wá ń ká skin Suleiman wá sọ fún ọ̀la iná wo sọ̀rọ̀ fún mo lọ́rọ̀ fún mi ò kọ̀wá lè rọ̀ mi ò kọ̀wá lè rọ̀ kọ́ lọ́dún. anabi Suleiman ó wá ní ẹ sọ fún kó ká sọ ọ lẹ Suleiman dúró lọ́ọ̀kan sọ fún ó wò lọ́ọ̀kan báyìí ẹ̀yin tẹ́ ẹ lọ lọ́lá náà ìyẹn wúdiwúdà ẹni tó lọ́lọ́lá tá à nírú ẹ nìyẹn. arábìsílẹ̀ wa iná ò sọ́rẹ́ ohun mú ma rọ́dún sórí nítorí yẹ tó ń wò yẹn sọ́rẹ́ ohun mú ma rọ́dún ìtumọ̀ mú ma rọ́dún ni kí nǹkan máa dán náà fi ń pe ọmọ kékeré tí ò tí ì nírùngbọ̀n ní amúrọ́dún. àmọ̀rọ́dù ẹni tí ó pàgbọ̀n tí ó pé irùngbọ̀n tí ì lẹ́nu ẹ̀ wọ́n ní ṣáàbù ní ọmọ kékeré tí ò tí ì tí ò tí bàlágà débi pé nírùngbọ̀n náà ń gbé ọwọ́ ní sọ rẹ ọ̀hún ni ó ṣe rí bá fọwọ́ sí nǹkan kan ò ní ha ọ́ ń bẹ̀ ẹ wo bó ọ lẹ́sẹ̀ yọ ni sọ́rẹ́ ohun mo máa rọ́dún ẹ̀hẹ́n kì wá sómi rẹ̀ Balikis gíláàsì ni gíláàsì mi nǹkan wá rí látara gíláàsì ò ní wọ́n fi ṣe máa bọ̀ wọlé káṣọ rẹ̀ lẹ̀ lójú ẹsẹ̀ Balikis bá diwọ́ mọ́ rí onírẹ̀ ọlọ́run mo ti ṣàbòsí fẹ́mi ara mi owó tí mo ní tí ò jẹ́ nǹkan kan ó ti ṣì mí lọ́nà ọlá tí ò nítumọ̀ kankan rárá tó jọ mí lójú ó jẹ́ ń patọ́ lọ́n ti ó jẹ́ ń rò pé èèyàn pàtàkì ni mí àṣekùn ti ẹ̀tàn ra mi jẹ́ ni mo rò pé lówó ni mí àṣé ò ní nǹkan kan amútò náà fò ṣe wà á sílámù tó máa àṣọlá ẹ̀ máa ìrọ̀bẹ̀rẹ̀ kò tí ì jẹ́ kí Suleiman ó látò nílọ mojúwọ́jú sẹ́lẹ̀ mo gbà fọ́lọ́hun mo ṣe tí Suleiman ń ṣe asalaamutule Suleiman ma'a Suleiman mo gba tiẹ̀ mo ṣe ti Suleiman wa asalamutu ma'a Suleiman lillahi rabbil mo wá juwọ́jú sẹ́lẹ̀ ní ti pátápátá pẹ̀lú tí Suleiman sọ fún mi mo gbà fọ́lọ́hun èmi ò sin oòrùn mọ́ jẹ́mọ́ ẹ̀kọ́ pọ̀ ẹni tó bá ní kò sóko tó kó tó kó bàbá tòun kò dóko bàbá tẹlòmíì ni lóbi jẹ́ pé béèyàn bá nímọ̀ náà abéèyàn nípò kéèyàn ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí pé gbogbo nǹkan láyé díẹ̀ ló mọ̀ arọ́fta ṣẹ̀yìn bá ti àǹkà àṣìyá o arọ́fta ṣẹ̀yìn à ń wà ga bá ti kà àǹkà àṣìyá wàkó máa yá dà ẹ́. سألت عنك أشياء عرفت شيئا وضاقت عنك أشياء وكل من يدعي في العلم معرفة gbogbo ẹnikẹ́ni tó bá ń pe àpè mọ́ra pé mo mọ nǹkan báyìí mo mọ nǹkan báyìí mo mọ nǹkan báyìí mo mọ léyìí tó bá ní mo mọ gbá mo mà wo arọ́bútà ṣe àrùn wàgá bàtí عرفت شيئا وغابت عنك أشياء عرفت شيئا وغابت عنك أشياء شيئا nǹkan díẹ̀ náà ló mọ̀ èyí àwọn bàbá wa tún gbé wọ Yorùbá wọn ní arọ́fúta kìnkìn wàgá bàtì àǹkà àìmọye

harosita shay'an wa gabati anka ashiya'u bati shay'an wa gabati anka ashiya'u harosita shay'an wa gabati anka o. gbogbo ẹnikẹ́ni tó bá ní ọlá kan ń bẹ lẹ́ni òun lọ́lá kan kó ṣe pẹ̀lẹ́ tó bá ti wá ń sọ kó jẹ́ bákan ọlọ́run ní ọyá rìn síwájú ọlọ́run wàá fi hàn ọ́ pé. ọlá tí wọ́n ní tó rògùn ọlọ́lá tí òjò ṣe tọlọ́rin síwájú ọwọ́ ààrẹ ni tó ti gbé gbogbo tó ní pátá kò tí ì jẹ́ nǹkan kan nínú tọ́lọ́ wọn bá ṣe fún òun tún wá ń ráàyè ṣe tọlọ́run pẹ̀lú gbogbo tọ́lọ́ wọn bá ṣe fún. bọ́rọ̀ Suleiman ṣe rí nìyẹn ọlá tọ́lọ́ bá ṣe fún nìyẹn bó ṣe wá rí ó wá nínú àwọn àrọ́mọdọ́mọ Ibrahim ẹ ọláwo la tún fẹ́ sọ tọ́lọ́hún ò fún anabi ibrahim ẹ wọ àwọn àrọmọdọ́mọ ẹ nínú àwọn àrọmọdọ́mọ rẹ ní anabi dawud nínú àrọmọdọ́mọ rẹ ó náà ní anabi suleiman wa ayuba wa yusufa wa musa wa harun. wa ayuba wa yusufa wa musa wa harun. anabi ayub ó náà ọlọ́wọ́n bá ṣe lọ́lọ́lá ọlọ́wọ́n bá ṣe lónípò ọlọ́wọ́n wá dé àárẹ̀ sí ó fi dán wò nínú kéèyàn orí àdánwò láyé kó sì ṣe sùúrù lórí àdánwò tànàbí ayúbùlà kọ́kọ́ ààrẹ ṣe débi pé gbogbo nǹkan tán gbogbo ọlá parun níbi tá ààrẹ ṣe dé ànàbí ayúb ara tún wá ń tì ìyàwó rẹ̀ ní òòsì bẹ́ẹ̀ lọ́n kó fún ọ lálàáfíà ó ní ojú ń tì mí torí pé iye ọjọ́ tí mo fi gbádùn iye ọdún tí mo ti lálàáfíà àsìkò tá a rẹ̀ fi ṣe mí kò tí ì jẹ́ nǹkan kan ní iye ọdún tí mo fi lálàáfíà ojú wa ń tì mí àti bẹ́ẹ̀ lọ pé kó fún mi lálàáfíà ẹ ó ṣe déédéé iye ọdún tí mo fi gbádùn náà bóyá màá tiẹ̀ wá lè ra wọ́ra ṣẹ̀ bẹ́ẹ̀ lọ subhanallah ọlọ́run bá ní wa ayú àwọn èèyàn nìyẹn nínú suratu sọ́ọ̀dì àbí sọ́ọ̀fáàtì ìdìnnà ọlọ́run ọba ní ànábì Ayub nígbà tí ààrẹ yìí wá dójú ẹ̀ ó wá nírẹ̀ ọlọ́run ọba mi ní masaniya ọlọ́run ọba mi arámọ̀ ní mi ìrẹ̀ ọlọ́run ọba mi sì ní ìwọ tó máa ń kẹ́ni ju gbogbo kẹ́nikẹ́ni lọ ọlọ́run nígbà tó pariwo síta lójú ẹsẹ̀ a sì gbàdúrà rẹ̀ ah! tí Ayub fi sọ̀rọ̀ pé ìrẹ̀ ọlọ́run ọba mi ará ní mi wà á ń ta arahamu ọ̀rọ̀ ẹ̀ ẹ̀ tún wo tó tún wá sọ ní tó tún sọ ó tún jí rẹ̀ ẹ̀bẹ̀ lọ́tọ́ ìwọ ọlọ́run ìwọ ló máa kẹ́ gbogbo ẹni tí ń kẹ́ ṣùgbọ́n pé àwa èèyàn ni a mọ̀ ní ọlọ́run a ah, mú dẹ̀ ń kírun a ah, mú ń kírun ọmọ fẹ́ mọ sọ pé ọlọ́run akílódé èjì òjì ẹ̀ tó bẹ̀rẹ̀ jẹ́ nípa ẹni tó bá tún wá kírun gbà á ah, kì í ṣerú yín náà lọ́yẹ kọ́ lọ́run tún mọ́ yóò tún fẹ́ mọ ẹjọ́ sẹ́lọ́run a ah, kì í ṣe wú abó ah, ló ṣe ajá ọlọ́run gan ọlọ́run gan ìdílé ọlọ́run gan anabi ayubu tó tún wá sọ ni pé rẹ ọlọ́run ìní masani dọr kò sọ wípé ọlọ́run ọba mi ò fara ni mí ẹ wo adab kò sàfitì fara ni ẹ sọ́dọ̀ ọlọ́run ó ní rọbì ìní masani dọrù ọsọ dúrù gangan di fáyé bí ẹni pé ìnira ìdí nìyẹn la fi pé ọlọ́run ọba mi ara ni mí. kọ̀sọ́ pọ́lọ̀wọ̀n ọba mi ọfara ni mí kò sọ bẹ́ẹ̀ àmọ́ ọ̀rọ̀ si ó ní bẹ́ẹ̀ sì ni ìwọ lọ máa kẹ́yìn ju gbogbo ẹni tó lè kẹ́yìn lọ wá kẹ́mi ẹwọ ẹkọ àdúà ìgbà tó sọ bẹ́ẹ̀ tán ọlọ́run ní fàkàṣà fúnná ọlọ́run ní ìnira tó ń bẹ pẹ̀lú rẹ̀ àwọn ọlọ́run ọba sì mú kúrò fún un. gbogbo àwọn ará ilé rẹ̀ àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ àwọn ọmọ rẹ̀ tó ti kú gbogbo fìtínà tó ti ṣẹlẹ̀ sí apadà wá dáadáa padà fún tó ti ju tó bọ́mọ lọ́wọ́ tẹ́lẹ̀ lọ. naam naam.

látara àdé eléyìí a gbọ́dọ̀ máa ka Quran ní gbogbo ìgbà a hà sórí a máa tìláwa rẹ̀ ní gbogbo ìgbà tí ó fi wá bára rẹ̀ só ti yẹ wa báyìí ọlọ́run ọba ni wa Ayuba wa Yusuf ọ̀rọ̀ tàyúbà nìyẹn nítorí àsìkò bọ́lọ́hún ṣe sòun nìyẹn ọlọ́run ọba sì jẹ́rìí wípé a èèyàn ni nínú àwọn tó lè ṣe sùúrù wà yóò nínú àwọn àrọ́mọdọ́mọ anábì Ibrahim náà lòun wa Yusuf ṣètò anabi Yusuf la fẹ́ sọ ni ànábì Yusuf ọlọ́run ò tún dẹ́nì kankan mọ́ tó lè rẹwà tó Yusuf kò sí mọ́ kò sẹ́nì kankan mọ́ ọlọ́run ò dẹ́ni tó rẹwà tó Yusuf ọlọ́run ò sì ní dé èèyàn kankan mọ́ tí ó tún rẹwà bí ànábì Yusuf ọlọ́run ló dá ẹ wá wo ìtàn ìgbésí ayé ẹ̀ nítorí àsìkò bí ìtàn ìgbésí ayé Yusuf ṣe wá àwọn ọmọ ẹ̀yà rẹ̀ wọ́n ṣe kéta rẹ̀ ẹ̀sọ́ sínú kànga ẹ̀sọ́ sígbá kó bàa lè lọ jábí tọ́lọ́hún fẹ́ kó lọ náà ni lóòrù jẹ́ pé ẹni sọ pé ẹ á sì dì pẹ̀lú ẹ àníjẹ́ orin à wọ́n rán sí ọlọ́run ọba lọ́wọ́ ni táwọn ọmọ ẹ̀yà sùlẹ̀ Yusuf tí wọn bá ṣe kéta rẹ̀ kò ní débi tó ń lọ torí pé ilẹ̀ Sham tí bàbá rẹ̀ wà kì í ṣe ibi tá a ti fẹ́ kó jẹ́ nìyẹn ọlọ́run ọba sì fẹ́ àwọn ọmọ Israel kí wọ́n padà di ará Misra ọlọ́run sì fẹ́ kí musa iṣẹ́ tí musa ó lọ jẹ ilẹ̀ misra ọlọ́run fẹ́ kó ti lọ jẹ tí sùlẹ̀ tí yusuf ọba lọ ilẹ̀ misra musa ò ní jáde ọlọ́run ọba máa ti ń ṣe ṣùgbọ́n ẹni tí ń bá ń wò nígbà náà pé ah, ìkàmà làwọn ọmọ ìyá yusuf wọn èyí ṣe kàkàkà wọn ń ránṣẹ́ ọlọ́run ọba lọ́wọ́ ni wọ́n ṣe kéèta yusuf wọ́n ní ẹja lọ ẹja sọnù kànga ẹja parọ́ fún bàbá wa pé gbá ló ṣe gbà táwọn èèyàn wá ń lọ tí wọ́n wá fa mi wọ́n gbé jáde nínú kànga wọ́n wá ẹ̀wà tí wọ́n ń bẹ lára Yusuf ọlọ́run ò jẹ́ kún ó rí òun ni wọ́n fi tà á tí wọ́n bá rí ẹwà ara rẹ̀ ni wọ́n ní tà ẹwà ọlọ́run ọlọ́run wọ́n rí ẹwà ara Yusuf ẹ dákun ẹ tà wàṣàràwò bìtàmẹ́nì bákásín wàkánú wàkánú wàkánú fi ẹ̀mí náà záhìrì. wọ́n ní ẹ ta lówó pọ́n kújà rí yóò tún wa lójú ọ̀nà àmọ́ ẹ̀ta tún fún lóúnjẹ jẹ ni wọ́n ta lówó pọ́n kú nílẹ̀ mísírọ̀ ọlọ́run ò jẹ́ wọn rí ẹwà ara ẹ̀ tán bá rẹ̀ wà rẹ̀ ni wọn ò ní ta torí ti bẹ́ẹ̀ yẹn bá mọ ọlọ́run dáadáa tó sì mọ iṣẹ́ ọlọ́run ìwọ̀nba bẹ́ẹ̀ni kan bá ní dìde báyọ̀ ń gan lóògùn kọjá báyọ̀wọ̀ rẹ̀ gan lóò sí oní ọmọ ẹgbẹ́ ọ tó fi débi lọ yẹn bí Yusuf ṣe rí ọmọ ẹ̀yà rẹ̀ ṣe fún òun di ara alẹ́ ìgbà tó anabi Yusuf wasalam ó padà di èrò ẹ̀wọ̀n kí ló sọ́dá èrò ẹ̀wọ̀n ẹwà rẹ̀ yẹn fẹ́ jó lo kí ẹwà ó wá jẹ́kún orí ẹwà ara rẹ̀ ọ̀dọ̀ ọba alaziz tí yusuf ń gbé ìyàwó ọba zuleika àtìgbà tó ń ti rí yusuf báyìí ojú rẹ̀ ti mú jama èèyàn ní da báyìí lọ́kùnrin irú èèyàn báyìí bí ò tiẹ̀ jọ́kọ èèyàn kọ́ lọ lára èèyàn lẹ́ẹ̀kan rí kéèyàn ó tiẹ̀ máa sọ pé ó súnmọ́ mi rí ẹwà ẹwà tí ọlọ́run ṣe fánábí yusuf ò sì mọ̀ kán tiẹ̀ mọ́ ṣe lòún jíṣẹ́ káàkiri bí ẹrú wọ́n ta sáàfin ọba aziz bí ẹrú ṣàdédé àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ọ̀gá rẹ̀ ìyẹn Zuleikha. ọlọ́run ọba ní ọ̀gá rẹ̀ ìyàwó ọ̀gá rẹ̀ gangan ló pe Yúsúfù pé wá nù lé wá gàlá kọ́tìlẹ̀ àbíwá ọlọ́run kó ṣàánú wa ìgbà mi bẹ ọlọ́run ọba yóò fẹ́ láàyàn yóò sì dékè yóò wàhálà ó sì fẹ́ là ọ́ ni ọfẹ́ fi ọ́ hàn ni yóò winá wàhálà ṣé pé wọlé ni nígbà ọ̀gá rẹ̀ wọlé wà kọ́tìlẹ̀ ọlọ́run ọba ọ̀sọ́ pé wà ágílà kọ́tìlì àbúwáàb torí pé iye lẹ̀kùn tí wọ́n tì kìí ṣe lẹ̀kùn kan ó sọ pé wà gálà kọ́tì ó mú wà aláwá sínú fáálà lẹ̀kùn tí wọ́n ti pọ̀ wọ́n tún wá ti gbọ̀nyìn gbọ̀nyìn tí ò ṣeé sí ọlọ́run tí wà gálà kọ́tìlì nínú èdè lárúbáwá tí mo bá ní kọ̀tán àtúl habla mo gé okùn mo dá sí méjì ṣùgbọ́n tí mo bá ní kọ̀ tí mo fi ṣáàdà sí kọ̀tán taatul abla mo gé sí wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́ ó wá ní wàgálà kọ́tìlẹ̀ ó wá tilẹ̀kùn yẹn débi pé ẹni tí ó sì yóò múra kì í wá ṣe lẹ̀kùn kan lè tẹ̀kítíìrì wà lè mubalaga lè tẹ̀kítíìrì wà nẹ́m wà lè mubalaga wà lè tẹ̀blík bó ti ṣe nìyẹn ó wá máa wọlé tó bá ti ń wọlé yóò tilẹ̀kùn yẹn túmọ̀ bọ̀ yóò tún tilẹ̀kùn tí mo bọ̀ kò sì gbúdọ̀ má jẹ́ pé ọ̀gá rẹ̀ na ó ní hayi talak subhanallah ẹ wo ọ̀rọ̀ kí ni tuma hayi talak tọ̀ máa ṣe tọkùnrin ṣe o iṣẹ́ dọwọ́ rẹ̀ nígbà tó mú dé tó mú wọlé tán ó ní hayi talak ó ní rẹ̀ yusufu hayi talak sí ọ lọ́wọ́ o ah anabi yusuf torí pé n tó sọ yusuf ní èso ọmọdé ó wá ní ma àdàlá á ó ní ọlọ́run ọba sọ mi mo wá sọ lọ sọ́dọ̀ ọlọ́run. ìnáwó ọ̀bì àhásánà mọ́tò. àmì ògùdọ̀ fi ọbẹ̀ ẹ̀yìn jẹ́ ọ̀gá mi ní su ọ̀gá tó gbà mí sílé ó ṣe dáadáa pẹ̀lú mi. ó tọ́jú mi ó ṣe dáadáa pẹ̀lú mi mi ò gbúdọ̀ ẹ̀yìn jẹ́ níṣu wọ́n ló pe ọ̀gá rẹ̀ ní rọ̀bí níbẹ̀ yẹn àwọn àfọ onímọ̀ tẹ̀síìrì mi wọ́n ní rọ̀bí tó ń sọ ńbẹ̀ yẹn wọ́n lọ́lọ́run ọba ló ń tọ́ka sí pé iná wá ọlọ́run ọba ti sàánù mi tayọ kí n wá tún yapa àṣẹ ọlọ́run níkọ̀kọ̀ orí mi. ọlọ́run ó nítorí pé ọlọ́run ọba gbogbo òní láṣeyọrí mi ò gbúdọ̀ sàbò sí ọ̀gá mi bó ti wulẹ̀ kó má ẹni tó ní kí n ṣe yẹn mi ò lè ṣe wàhámà bí ha ìgbà tó wàlàkọ́dẹ̀ hamati ìyẹn Zulaikha ara rẹ̀ ara sùlẹ̀ ò wá gbé mọ́ ó wá ń súnmọ́ Yusuf wàhán Yusuf náà bá bẹ̀rẹ̀ sí ní ń ro oríṣiríṣi nǹkan nínú ọkàn nínú tí ń rò ní pé àkọ́kọ́ náà kí ní sọ kó gbé mi débì inú bedroom tó ṣe wípé ọ̀gá mi nìkan ló lè débẹ̀ ṣé kí n ṣe tí wọ́n wí yẹn ni kí n là àbí kí wọ́n ká mi mọ́ bí kí wọ́n pa mí. wàhámà Suleiman náà bẹ̀rẹ̀ sí ní ro gbogbo nǹkan nínú gbáàyà rẹ̀. ọlọ́run ní tí kì í bá ṣe wípé a wá fi àmì ọlọ́run ọba hàn pé fọkàn balẹ̀ àdánwò ni látọ̀dọ̀ ọlọ́run àjẹkórí àmì kan látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run ọba sọ sí nígbàyà. So ọkàn rẹ̀ wá balẹ̀ àní mi ò ní ṣe nǹkan yìí bó ti wulẹ̀ kó máa. ọlọ́ni bẹ́ẹ̀ ni kó mọ̀mọ́ wà nú àkọọ́lẹ̀ pánà bí ọlọ́run ọba kan ṣe sì náà rí. kámọ́bà ara kọ́ọ́lẹ̀ pánà bí ọlọ́run ọba kan pálapàla rí. mi náà náà mọ́kànlá fún ọlọ́wọ́n bá nítorí pé Yusuf ọ̀kan ló jẹ́ nínú àwọn ẹrúsìn ọlọ́wọ́n alimukhulasin ìyàtọ̀ ń bẹ láàrin alimukhulasin àti alimukhulasin alimukhulasin ó náà lẹni tá a mọ̀ọ́mọ̀ fẹ́ fọ̀ mọ́ ọ̀kan nú ẹni tá a fẹ́ fọ̀ mọ́ ni Yusuf jẹ́ ló fi jẹ́ pé ẹni tọ́lọ́wọ́n bá bá fẹ́ mọ́ náà gbogbo àárín àwọn aṣẹ́wó kò ní í ṣe sìnárí bọ́ bá gbogbo àwọn onísìnárí níjọ́ tó bá lóun fẹ́ ṣe àyè onísìndọ́nà torí pé ọlọ́run ò fẹ́ kákọ́ lẹ bẹ́ẹ̀ kó wà nínú rẹ́kọ̀dì ẹ̀ ọlọ́run ọba ní báyìí la ṣe ya. ìdí nìyí tá a fi ya sulem yusuf ayaya ìwà ẹ̀gbin ayaya ìwà pálapàla kó mọ̀ bá a máa ṣàkọọ́lẹ̀ pànàbí ọlọ́run ọba kan ṣe sì rí. ìnáwó mi ní àìbáàdì náà torí pọ́jọ́ kan nínú àwọn òjíṣẹ́ ọlọ́run ọba àwọn ẹrúṣẹ́ ọlọ́run ọba tá a ti fọ̀ mọ́. ìgbà tí Yusuf wá rí pé ọ̀rọ̀ yìí ti fẹ́ kọjá ojú ẹ̀ ó bá sáré àwọn méjèèjì Yusuf ṣe sáré lọ sílẹ̀kùn ìstábà kan àwọn méjèèjì Zulika fẹ́ lọ já ọwọ́ rẹ̀ pé o gbúdọ̀ sílẹ̀kùn jáde àwọn méjèèjì wá jọjọ sáré lọ síbi ilẹ̀kùn. ìgbà tí Yusuf wá fẹ́ sáré sẹ́ mọ̀ pé kó mọ̀ bá a débẹ̀ Zulika fa aláṣọ látẹ̀yìn aṣọ rẹ̀ bá ya látẹ̀yìn. sẹ́ẹ̀sì mọ̀ páwọn ọlọ́lá ọlọ́run lọ́mọ ilẹ̀kùn tí ń wọnú lé wọn. sàdédé bọ́n ti bẹ́ sílẹ̀kùn yẹn gbàgede ni wọ́n rọ́kọ Zulika ládàlíbá lẹ́gbẹ̀ẹ́lẹ̀kùn قالت ما جزاء من أراد بأهلك سوءا jama ẹ wo obìnrin lójú ẹsẹ̀ bí sùlíkà ṣe rọ́kọ rẹ̀ ó ní rẹ̀ ọkọ mi kí ló yẹ kó o ṣe fún ẹni tó gbèrò aburú pẹ̀lú ìyàwó rẹ̀ ntọ́ sọ fọ́kọ nìyẹn ọkọ sá dúró ó ń wò. قالت ما جزاء من ó lè ọkọ mi ọ̀wọ́n kí ló rò pé ó yẹ kó ṣe sẹ́ni tó bá gbèrò aburú síyàwó tó gbé sínú lérí àfikọ́ ya tirú ẹni bẹ́ẹ̀ mọ́lé kọ́ lọ ẹ̀wọ̀n ẹ obìnrin kò ní kópa ẹ nǹkan torí pé nífẹ̀ẹ́ ó tètè yá aṣọ tó fẹ́ kó ṣe fún yá àtìmọ́lé ni àbí kò fìyà tó pọ̀ kó fi jẹ́ obìnrin sì máa ń láṣẹ lórí ọkọ àwọn ọlọ́lá wọn ti Musa náà ìyàwó Musa ni òjò ìyàwó Firaun ìyàwó Firaun ni òjò wọn pa Musa Musa ní kan lọ pa ìyàwó rẹ̀ ah ah, ah asa anatakidahu walada a lè fi sọmọ òyìn òkè ọ̀dà <laughs> ẹja fi sọmọ láì mọ̀ kó ní ọ̀pá wọn obìnrin yìí náà wàá sọ wíwọ ọkọ mi ẹ̀wù tó kọ́kọ́ fi bẹ̀rẹ̀ ẹni kí ló yẹ kó jẹ́ san kí ló yẹ kó jẹ́ san ẹni tó gbèrò àbùrú pẹ̀lú ìyàwó ẹ kọ̀wá àjọ kan sọ tí ó yẹ kó jẹ̀sán àyàfi kán tì í mọ́lé. àbí kan fi yẹ lẹ́tà ẹlẹ́rọ kí wọ́n fi jẹ́. Yusuf wá ní arábìnrin yìí wá arábìnrin ìzòlẹ́ká wá ní ah, Yusuf òun ló mú mi wọlé lágídí òun ló fẹ́ fipá bá mi láṣepọ̀. wọ́n ṣe ní ẹ̀ṣẹ́ níbi tí wọ́n ti ń sọ yẹn nìkan nínú àwọn aráàfin yẹn wọ́n wá ní ẹgbọ́n ní kábíyèsí torí pọ́ bá gan ọmọ tí ó sọ mọ́ gbà Yusuf ò lè débì kí lọ sọ kó gbé òun débì ẹnìkan wá ní kábíyèsí ń tá a sì ní wípé ẹ jẹ́ ká wo àwọn nǹkan kan tá a fi lè tí ó jẹ́rìí sí òdodo tó wà níbi ọ̀rọ̀ yìí kí ni nǹkan tí wọ́n wá kíyèsí. wọ́n ní ẹ ṣàkíyèsí aṣọ ẹwu aṣọ Yusuf sasọ rẹ̀ ya wọ́n ní bẹ́ẹ̀ ni tásọ Yusuf bá ya níwájú ajẹ́ pé òótọ́ ajẹ́ pé òótọ́ ni Zòléhà sọ torí pé ẹni tí ó fẹ́ múyàn obìnrin yóò máa dì mú pé fi mílẹ̀ obìnrin yóò tásọ bá ya wájú lásọ Yusuf ó ti ya nígbà tó ń fi pa tó fẹ́ fi bá ìyàwó ọ̀gá rẹ̀ láṣepọ̀ wọ́n ní tẹ́ ẹ bá wo aṣọ Yusuf tó bá ti lè ya níwájú a jẹ́ wípé òótọ́ lobìnrin a pé òótọ́ ni Zòlékà sọ a pé Yusuf ló ń bẹ nínú ẹni tó parọ́. tó bá lọ jẹ́ pé aṣọ Yusuf ẹ̀yìn lásọ ti ya a jẹ́ pé gbà tó ń sá ló fà á padà a jẹ́ pé rọ́ọ̀nì Zòlékà pa a pé Yusuf ló ń bẹ nínú ẹni tó sòdodo ọlọ́ nígbà tí wọ́n wá ya aṣọ Yusuf wò wọ́n rí pẹ́yìn lásọ Yusuf ti ya wọ́n ní a ah, ètè obìnrin lè yí o ẹjá kíè sára láàrin ẹwọ ọlọ́run ọlọ́run ní ètè obìnrin ó tóbi pọ̀ ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ètè obìnrin ó ṣe kíni ó tóbi pọ̀ iná kaida kọ́nà ètè obìnrin tóbi pọ̀ nítorí àsìkò ìtàyẹ́gùn àmọ́ bá lọ́lọ́la ṣùgbọ́n níbi pé ètè obìnrin tóbi pọ̀ yìí sẹ́ni tí ò lè mú ètè obìnrin anábìwa Muhammad sallallahu alaihi wasallam àwọn ìyàwó ń sí ọlọ níjọ́ kan wọ́n dé tẹ sáà ó sì má nẹ́bì àwọn ìyàwó Anabi sallallahu alaihi wasallam ìkan bẹ́ẹ̀nù ìyàwó ń ṣe ọlọ́run ìyàwó hafsọ Anabi máa ń tó di ọwọ́ bí ọwọ́ ọ̀rọ̀lẹ́ Anabi máa ń wọ yàrá àwọn ìyàwó kọ̀ọ̀kan bí wọ́n ṣe tóun gbogbo wọn lànábì wọ yàrá wọn ṣùgbọ́n wọ́n rí pé tánábì bá ti wọ yàrá hafsọ ó máa ń pẹ́ níbẹ̀ wọ́n wá lọ ṣèwádìí wọ́n rí wípé hafsọ òun lóyin kan tó dùn ún pọ̀ tánàbí ba ti lè wọlé bọ àràbá yọba gbóyin fànàbí ànàbí yọba máa láwọn tánàbí bá dìde yóò dé yóò tún bù sí ànàbí yóò tún máa láwọn yóò yóò tún bù sí. so lọ́wọ́ jẹ́ pé níníyàwó méjì ní mẹ́ta gbígbà àdúrà ní fọkùnrin àbẹ́sẹ̀ gbígbà àdúrà bọ́ ọba lọ ọ̀dọ̀ ẹnìkan tó lóun ò lóyin bí kàbá sẹ́wọ́ sí ọba yìí <laughs> ó sì máa láyin bọ́ ọba lọ fẹ́ jẹ nǹkan bí kàbá lọ́rẹ̀ ọ̀hún ìkóhùn ni njẹ ẹlẹ ó ti wà ń lẹ gan ní ìṣẹ̀ṣẹ̀ pìrìpìà rẹ mo ti ó ti wà ń lẹ mo ní nínú ilé ìyàwó afsọ òun àti gbóyin ànábì aláyin dáadáa tánàbí aláyin ànábì ó nu ẹnu ànábì ó lọ ọ̀dọ̀ àwọn tó kù ànábì ó jáde ńbẹ àwọn ìyàwó tó kù ìyàwó Aisha ń ńbẹ àtàwọn tó kù ìyàwó Sauda wọn ń ńbẹ wọn wá ní intaase ó náà ní pé tánàbì bá ti dọdọ rẹ sọ òun gbóòórùn ríhùl magafir oyin kan ní jẹ́ magafil ohun yẹn òórùn rẹ̀ dá anabi sì kórìíra kan lóòórùn tí ò da òórùn lára òun bánabi bá báyàn lọ́wọ́ lásán odidi ọjọ́ kan òórùn lọ́fíndì ó sì mọ ọrùn lọ́wọ́ ẹ bánabi òfin lọ́fín da ara òórùn alimisi kí ó sì mọ jáde lára ẹ níbi tá anabi mọ anabi wá ó ní tí da anabi bá kó lọ́dọ̀ wa Hafsọ níjọ́ kan ó bá bọ́ sọ́dọ̀ ìyá wa. sáwọ́dá ìgbà tí ó débẹ̀ sáwọ́dá wa ah, ah ìmọ̀ ewu ẹjẹ́ tí gbogbo ẹnu rùn bí kìíní bá anábì ní ah anábì ní oyin ni mo mú ọ̀nà ah eléyìí sọyìn gidi oyin tí ò dànù mọ́ káfíìrì ni ah anábì kò ń bẹ̀ anábì lọ́dọ̀ ya wa Aisha ya Aisha gbà kí ni gbogbo tinú lé rùn rùn kí ah anábì ah. ní kí ló dé ní òórùn ebi ní ẹjẹ́ tí gbogbo ẹnu rùn báyìí anábì ní Hafsa ló fún mi lóyin ah oyin gidi kọ́ lóyin o.

ọlọ́run rẹ̀ ànábì èé ṣe tọ́lọ́wọ́n bá ṣe lẹ́tọ̀ọ́ fún ọ ṣe fẹ́ sọ́dẹ̀ ìwọ̀ fúnra rẹ̀ nítorí pé òun wá ojú rẹ̀ àwọn ìyàwó rẹ̀ ọlọ́run ṣe kọ́ ọlá oyin lẹ́tọ̀ọ́ ó sì sọ pé òní ńlá mọ́ nítorí pé ó ń wójú rẹ̀ àwọn ìyàwó rẹ̀ pínrín rẹ̀ mọ́ ṣe bẹ́ẹ̀ mọ́ láéláé lọ́wọ́ gọ́fù ọlọ́run bó tilẹ̀ jẹ́ pé a ti foríjìn ọ́ ète obìnrin nìyẹn tọ́ba lè máa nábì ọlọ́run ẹni tí wàyí ń sọ̀kalẹ̀ fún lójoojúmọ́ báwo wá ní tèmi àti tiẹ̀ báwo ló ṣe jẹ́ yusarri'na dhalubin hatta la haraka lahum wa hunna adhafu khaliqillahi insana wa hunna adhafu khaliqillahi insana hunna royahin anisahu royahinu hulikina lakun wakulukun tashitahi rihu royahinu wakulukun naam bẹ̀rẹ̀ tí ẹ̀mù àfáà ní àwọn obìnrin tẹ́ẹ̀rí yẹn yìí sáré ìnàdá lóbi hàtàlà àárọ̀ kàlàun bẹ́ẹ̀ yẹn bá lọ́pọlọ tó gbọ́n obìnrin ó sì fẹ̀ yẹn dálẹ̀ báyìí ò ní lè mú kùtì ò ní lè ò ní lè gbinra báyìí bọ́ bá bóbìnrin jà ní gbangba ìwọ ló jẹ̀bi bó lù ọ́ ìwọ ló jẹ̀bi bó lù ìwọ ló jẹ̀bi wọn náà obìnrin lẹ́sìn lù báyìí bọ́ bá gbá òun létí wọn nígbà ẹsẹ̀ sùn ẹ̀ mọ̀ bóbìnrin jà ní ọgbà mi létí ẹsẹ̀ sẹ̀ ẹsẹ̀ sùn làhárà kàlà ó. وهن أضعف خلق الله إنسانا وهن أضعف خلق الله bẹ́ẹ̀ sì ni àwọn ni wọ́n lẹ jù lẹ́dà wọ́n lẹ wọ́n sì gbé ọ ṣubú anisa ṣayatinu kòlékínà lánàá náà ó dòbí láì mí Na'udhu billahi min sharri shayatin. arákùnrin kan ló rọ́wọ́n obìnrin títí ń jọ́ kan ó ní ànisáwọ̀ àwọn obìnrin tẹ rí yẹn shayatin bọ́bá já méjì ó tún fẹ́ ní mẹ́ta tọ́ba wá di kó pé mẹ́rin táyà mẹ́rin ẹsẹ̀ ọ̀sẹ̀ ọkọ̀ ti pé yóò wá lè rìn dáadáa torí pé tọkọ̀ bá dúró lórí táyà méjì tọ́ba dúró lórí táyà kan kò lè rìn dáadáa táyà méjì àfikọ́jọ́ kadà torí pé tọ́kadà sí ní tí tírélà bá mí tó bá ṣubú ara ní ọkàn lẹ̀ ara ní bọ́dì nítorí pé táyà méjì ló ní ṣùgbọ́n tó bá pín mẹ́nu kọ́dà kẹ̀kẹ́ márúwá mẹ́ta ní tiẹ̀ tó náà òun náà tó lè fẹ̀gbẹ́ lélẹ̀ ṣùgbọ́n tó bá pín mẹ́rin táyà mẹ́rẹ̀ẹ̀rin gbà yẹn ló tó pé tó látara àdí eléyìí ẹnu ọ̀pọ̀lẹ́ kí náà làkùn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣà eré insha Allah ta'ala àdàdúró mi ànífà yìí béèrè gan lẹ̀ torí pọ́jọ́ ti lọ tó bá di ọ̀la a máa tẹ̀síwájú níbi ìbéèrè subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa wa atubu ilayk. Thank you.